tí ò ṣe fojú sí ibi tó kaná náà níbi tó mẹ́rin ń bá fojú. ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ eruku ata tí ò ní fojú ko àbáwọ̀ ògùn nàìjíríà. ọmọ náà.

ẹ má fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ ń bẹ eruku ata tí o fojú ko bàbá wà gbogbo nàìjíríà ẹ bá fojú ko ata ẹ lójú. bọ̀ pa sí. ẹ má fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ ń bẹ eruku ata tí ti fojú ko àbáwọ̀ àwọn nàìjíríà.

ìṣẹ́jú kọ̀ọ̀kan sọ́dọ̀rú gbogbo ẹlẹ́nu kọ́kọ́ wọn ọmọ ìbáṣọ ni torí sọ̀dà ara wa ohun tí ò jẹ́ olórí ta eruku ata ni májà máa wúlé fojú. ẹ má fojú ko eruku ata <laughs> abẹ́ ń bẹ abẹ́ ń bẹ eruku ata tí ò sí fojú ko àbáwọ̀ ògùn nàìjíríà ọmọ náà. sọ̀dára wa ò tí ò jẹ́ olórí ta èrò padà ní májà máa wulẹ̀ fojú bò. ẹ bá fojú bò ata ẹ lójú. ẹgbẹ́ rẹ̀ ò Wakani manyama urefu lápapọ̀ ẹ jẹ́ a dúpẹ́ lọ́wọ́ akin ọmọ ọmọ yorùbá lápapọ̀ tìlé tó kó ẹ̀mí àbọ̀ ẹ bá ń kọ́mọ adéyẹmọ chief sunday adéyẹmọ ìgbòho orúkọ ńlá tí ń jámọ láyà bíi àrá orúkọ tó ń dẹrù bo lórúkọ gan-an ọmọ yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣí wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gèdèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sínà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ gbòó mọ̀ rẹ kí ló dé gbòó mọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbòó sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní gbòó á fi kan pọ́kó sí amúkan yòókùn bọ sànyà àtúmúyà rẹ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹrù wálé wàrà mòjé ọmọ onílé ẹlà àwọn àgbòjì tó ń ṣe ṣègéṣègé tó láwọn ò ní gbomi kó sinmi wọn láwọn ò ní gbomi sànyà wẹsẹ ìgbà tójú kò fi rí bá gbogbo wọn náà sáré bomi oṣù wọn sì bomi sẹyìn ẹlẹ́sẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé fi ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta òṣègbè fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sìbù kó dòdò láyé ń bí ó díẹ̀ títọ́ domi láéláyé ìtọ́ mi lè domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó kó. pàkí ọmọ ọmọ Yorùbá lápapọ̀ tìlé tó kó ẹ̀mí àbọ̀ ẹ bá. Again. No going back. Ìgbòho òòṣà iṣẹ́ rẹ̀ ń tẹ̀síwájú. Mr. Koiki ẹ ṣé o, àwọn ọmọ mi ló ń kí yìí o. Àwọn ọmọ mi ló ń kí yìí o. Lágbára Ọlọ́run a máa délẹ̀ lérí o lórúkọ Jésù Yorùbá nation. If I may just stand. Sunday yes. who was also arrested, right. I've written severally on it that he should also because his, his, his, his determination for Oduduwa Republic It's not a crime known international law. And that's the, the point I'm trying to make. That's the point I'm trying to raise with you. If it were not signaled to uh, non-state actors and other ethnic agitators that they can actually go ahead, in the event that President Muhammad Buhari really uh, responds to your appeal. Excuse me. Yeah. You and I, we are living in Nigeria. You are talking about, you are talking about harmless people who, who are not armed. Are you not aware that in this country, are you not aware that in this country, some Boko Haram, some people accused of Boko Haram were released and traded for others by way of uh, a quid pro quo? They say, okay, release some of us. Then we will release some, uh, some of your detained citizens. Are you not aware that that has gone on in this country? So what, what is the bad precedent of saying a non-violent person should be released from detention, from illegal detention, a detention that the United Nations has been found to be illegal and to be unconstitutional and to be torturous. I do not see anything that is setting any bad precedent there in a situation where, where as a matter of fact, some Boko Haram and, and armed bandits are being released in exchange for some of their members, where kidnappers are demanding from parents of children they have kidnapped to buy carodo, tatashe, tomatoes, vegetable oil, palm oil, and um, uba, to buy salt, to buy rice, for them, beans, yams, for them to feed their children so as to keep them alive, to enable the parents pay ransom for them. What is the long precedent here that we are just saying release, find a political solution by going through the tenets and the provisions of the law. I do not personally see anything wrong with that at all, and there's none that I know of. And I cannot see it leading to any floodgate or any resurgence by other people coming to say, um, uh, criminals coming to say, oh, you must also give me reprieve. It, it, it does not happen that way. How many Nnamdi canoes do you have in Nigeria? And how many Sunday Igbohos do you have in Nigeria? These are people who have carried the specter of their people on their heads and they have become a metaphor for their uh, self determination uh, struggle. If you don't allow we Biafrans to go, that zoological republic called Nigeria will be a worse place than Somalia. And today it is happening. And if you have not applied for your Somalian visa, please try and do so. Should I say Somali visa? Try and do so as quickly as possible because the zoo is on the path of disruption, and there is nothing man can do to reverse it. Mark today's date and what I'm telling you. Nigeria will be destroyed beyond human comprehension. Impediment to Yoruba development is the impediment to Odua development. Without Nigeria, we will be where we are. 1962, we were far ahead of South Korea and North Korea. We were far ahead of China even. We had television before France. We had radio before South Africa. Now look at where we are today. I think it's a shame that even any Yoruba man can be talking about restructuring at this point in time. What are we restructuring? This this this country that is already shot to pieces? I don't think that's what we want. But they are always talking about giving Nigeria a chance. The process of Yoruba Niger with Nigeria has come to an end. and a very good evening and welcome to the live transmission. This is Koiki Media Live at just about 9 minutes past 10 p.m. local time in London, where this broadcast is coming from. Uh, it is exactly 18th of April 2023 as we continue to give all the news and the headline and the most important, uh, you know, all the current situation, uh, you know, when it comes to the Yoruba nation self-determination struggle. Let me emphasize again, a struggle does not literally mean that it will not have its own hiccup. But one thing is, struggle continue until we get what belongs to us. We are not Nigerians, even though we have been told that we are Nigerians according to our birth certificate and also, according to what we have been told after the independence of 1960, but a lot of events unfolded before the 1960 and the 1914. We are Yorubas, and it's been a kingdom before the United Kingdom decided that it is not worth us being the indigenous people that we are. But we continue to educate, most importantly, the Nigerians that still disbelieve that Nigeria can break up. Nigeria will not be the only country that will break, as at the time Nigeria will break up. Uh, other countries have break up in the past. So the breakup of Nigeria, how is going to happen, at exactly what time, what day, all these is a lot of question that so many people are thinking that you know this kind of movement cannot be achieved and it's not going to be achievable because it's just going to be very difficult you know to break up nigeria because nigeria has been operating you know together uh, you know for 63 years but there will also be a lot of reason why we say that nigeria is going to break whether it breaks now whether it breaks in the next few years whether it breaks in the next few months whether it breaks at the exact time that it believes that it has to break. But one thing is, Nigeria will eventually break up. And when Nigeria break, it will be one of the most painful thing to some of you that still believe in Nigeria. One thing I can say is there's a lot of reasons why Nigeria needs to break. Some of those reasons are being hidden away. Some of those reasons we have already told you in so many of our broadcasts and something that I've been told, you know, for so many years because of the problems that we are encountering inside what we call Nigeria. I'm going to first talk about, uh, you know, our brother and the uncle, a father that have been kept by the DSS for a very long time. is not doing very well elsewise. And it is important that the federal government understand that Inamdi health is now in need, just as Tinubu can travel out of. If Bola Tinubu can travel out of Nigeria for medical treatment, there should be no reason why Inamdi Kano should be refused to travel out of Nigeria for medical treatment as well. There is no reason why Inamde Kanu, even though the government might believe in their own terms that Inamde Kanu do not have the right, you know, to bring in, uh, according to the government, even though that has been caused and discharged, uh, you know, the, um, acquitted and discharged. Inamde Kanu, according to his lawyers, are telling us that, you know, his health continue, you know, to deteriorate every day. But it seems that the DSS are not concerned, and likewise the international community. But let us say to the federal government again, should the Kano at any point die in the custody, we don't pray for such, but should he die, it will be one of the most um, bloody event that we'll probably never see. This is not going to be like the late MK Abiola that died, even though a lot of the Yorubas tried every possible best, you know, to at least, you know, fight for the cause of, you know, the death of uh, late MK Abiola. Inam Kanu is not a criminal, and there's no reason while the federal government is not giving him the opportunity to go and look after his health. You can allow him to leave the country and get his health back to shape, or you can keep him there until when the Biafra will decide, you know, what next they will be doing. I don't know what they're going to be doing, but what we know, according to uh, Alloy Ijimako, that told us that the last visit of uh, you know the legal team representing Amdekano in Amdekano's health is becoming quite worrisome. The federal government is joking, you know, with one of the biggest fire. What happened in 1967 will be a child's play to what is going to happen at any time should Inamdekano continue to stay in the custody and every now and then we are getting information that is health is something that we should be now worried about. We are telling the international community, the human rights, you know, every bodies around the world, the ECOWAS, the African Union, uh, you know, the European Union, America, and most especially Great Britain, that Inam Kano is a citizen, that we should not neglect you know, the message coming from, you know, Inam Descano's legal team. It would be stupid for anyone to think that, you know, by coming out to say that Inam Descano is not doing very well is not something we should all, you know, neglect. We should not neglect it. It is important that we continue to highlight, you know, Inam Descano's situation, you know, as it is. Once again, the federal government should do everything, you know, so that Inamde Kanu can get his health back. According to so many, you know, reports that is coming out, most importantly from Alloy Ijimako, you know, the main uh, lawyer and uh, some of the other legal team representing Inamde Kanu, have told us that, uh, you know, Inamde Kanu's health is now at a very, very, you know, uh, you know, sad stage. We are continuing to pray for him, but it is important, uh, you know, that Inamde is allowed, you know, to get that treatment. Let's take a look at uh, what Alloy Ijimako is telling us, you know, in the last 24 hours, going to 48 hours now. Today, my associate, Barrister Mandela, Barrister Mandela met with Onyendu hashtag Mazi Inamde Kano MNK at the DSS, he report that Inamde Kano have now directed me to make it public that he had an episode of profuse nose bleeding. If you're getting this kind of uh, you know situation, it is something that we need to be concerned about. So when you start getting nose bleeding, it means a lot of different things but let's go back to what you know we know from the legal team representing Inamde Kanu. Inamde Kanu uh, episode of profuse nosebleed yesterday, and that the DSS has transferred a detained diagnosed with tuberculosis to a cell block. So what that means is that you know Inamde Kanu is now sharing his cell in the custody of the DSS with someone that have tuberculosis. Tuberculosis itself, as we know, uh, is not a very good one, especially, you know, one of the most, uh, you know, uh, uh bacteria or what we can call it that, uh, you know, I'm sure uh, if we look at the meaning of tuberculosis, it caused a bacterium called Microbacterium tuberculosis. The bacteria usually attack the lungs, but the TB bacteria can attack any part of the body, and likewise, such as the kidney, the spine, and the brain. Not everyone is infected with the TB, but if somebody that have tuberculosis has been kept with Ambekano, that literally means that um, you know the situation now with Ambekano is not as it is. You know something about almost uh, you know, few uh, years ago. Um, so let's go further. This is uh, Ominions, except for a failed. No, okay. So this is Ominions. So what that literally means is that um, as of today, because this was yesterday, the 17th of April, uh, posted by Aloy Jimeko at about 4.20 p.m. local time in Nigeria, um, what can be done. You know, it's not the first time that people are in the custody, you know, like I said earlier, you know, MQ Abiola died in that custody of the of the military during you know 1990 uh, or 93 or so. I, mean, I can't remember precisely about 95 or 96. I'm not too sure. Uh, I don't know what is going to be the response of the you know the Biafra but I know that they've been speaking, they've been talking, uh, and uh, if we look at some of the, uh, let's say what I believe, uh, you know, Simon have some kind of update that I picked up, you know, earlier on today, you know, regarding Inamde Kano's situation. Uh, once again, a very good evening and welcome to the live transmission. So I'm just trying to see uh, if there's anything. I believe Simon said something surrounding that uh, yesterday as well. Uh, let's have a look. Yeah, uh, the mental torture of Mazin Dekano continues. Our activities as a response to this continued illegal detention of Mazin Dekano will definitely touch you, the terrorist government. Once again, uh, Inam Dekano is not doing very well. And we continue to pray that Eledumare continue to be with him until there's a solution and a final resolution to how you know the government would have to come into a kind of discussion, you know, so that it can get his health back as quickly as possible. And let's come back now into the program before we go fully back into the conversation of the day. Once again, a very good evening and welcome to the live transmission. My name is Olami Koiki and this is Koiki Media Live. Mo kí gbogbo alẹ́ nǹkan sí níbikíbi tí ẹ bá ti ń gbọ́ wa tí ẹ ti ń darapọ̀ mọ́ wa. Mo kí ọmọdé, mo kí àgbàlagbà, mo kí ní gbogbo ilẹ̀ Yorùbá. Mo kí àwọn tí wọ́n wà ní ẹ̀yìn odi náà tí wọ́n ń gbọ́ wa níbi tí ẹ ti ń fi ẹ̀mí bá wa lọ. Yorùbá nation My seems that is not going anywhere. It might seem pé ó ti takú Sometimes a lot of people send message and say, Niboni Yoruba Nation Day. And I believe the reason why they ask those questions is because uh, worry any activities on the ground physically in Nigeria. And that could mean that uh, not everybody have the, you know, the opportunity to watch a live transmission at about three hours, sometimes four hours. And it's not just myself, you know, a program at different time zone. But sometimes a lot of people know that we are still talking because even though uh, the last rally or protest was in January, uh, I think about the 9th of January. So after that, there has not been much of any activities on the ground. That does not mean a bad nation ti That does not mean that bad nation is dead. Lọ́kàn continue, only dead lọ́kàn tàwa kò tí dead and again you know uh, as much as I want us to have the country today but it also comes with its own process part of that process is to make sure that we can tell as many Yorùbá people pẹ̀lú àwọn tó ń ṣe APC àtàwọn tó ń ṣe PDP àtàwọn àti Labour Party even àtàwọn ti AAC Ọmọyẹlé Sowore all the reasons in the world tí Yorùbá gbọ́dọ̀ kúrò nínú Nàìjíríà some of those reasons are all different ẹlòmíì ó ń wò pé ṣé ta bá kúrò nínú Nàìjíríà báwo ni owó tóun ní nínú bank báwo lòun ṣe máa make sure bóun gbà padà ẹlòmíì ń béèrè pé ṣé ta bá ti kúrò nínú Nàìjíríà ṣé ilẹ̀ yẹn náà máa kúrò pẹ̀lú wa these are Q and A and um, I believe most of these have been answered in the past by different, you know, individuals and groups of people, you know, that have put questions and answers together. So, you know, and all these is important that uh, we continue to share such information to our people because uh, ignorance is a disease. Uh, but one thing is, uh, we can also remember that a lè blame àwọn èèyàn wa púpọ̀ tí bá gbọ́ àgbọ́yé ìdí tí gbogbo wa gbọ́dọ̀ kúrò nínú Also, sometimes uh, we might say that we think that àwọn èèyàn ọmọ tó ń pè ní Yorùbá nation àti ìdí uh, àwọn kan ti sọ di àwàdà kẹríkẹrì àwọn kan ti sọ di Nollywood àwọn kan ti sọ di pé um, àfi táwọn bá ti ní kọ́kọ́rọ́ Ọlọ́run Yorùbá nation ẹ kàn máa dé báyìí nísinsìnyí nísinsìnyí uh, it doesn't work like that it works in different ways kò mí pé kò lè work anyhow ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀ bọ̀tì wíwọ́n náà ló sọ pé olúkálukú lè ṣe ní different ways there is no doubt about that uh, there is different format and different ways but èyí tá a bá ti rí pé irọ́ ló wà níbẹ̀ ó ti di dandan pé ká sọ pé irọ́ ni and there is nothing to hide about that. Q&A uh, before we go into the topic of today I want to just focus about Yoruba nation itself. So let's just uh, take a probably maybe the first hour, uh, you know, to talk about different things that we can probably educate ourselves with. So I'm going to go into our website, uh, and then uh, we will just look at some of the, you know, documents, Nibola Bade, you know, even though the topic Tagbesita is not reflecting the subject we are discussing, but Bugwala aláti lórí Koiki Media yorùbá nation platform ni every platform ló wà àwọn platform kan wà adult platform tó máa ń bára wọn sùn àwọn kan wà fracas àwọn kan wà skit àwọn kan wà comedy àwọn kan wà wọn máa ń ju omi sókè báyìí àwọn kan wà wọn máa ń sọ ìrírí ayé àwọn kan máa ń sọ ìtàn every platform on facebook is different and it's up to you to sit down here and get the meaning of why we need to leave the contraction the most fraudulent country in the world itself and also uh, you know the, the country that was put together without the consent of so many people. You are not forced to be here. When you come here, and I pick on your comment, and I believe that the comment is not something you know that uh, should be on this platform. I will ask you, and I'll probably call your attention. uh, you might not see me and the screen. I have more than 20 different screens. I can pick anything. If I look up there, I can pick. If I look up there, I can pick. If I look down there, I can pick. I have different multiple devices that are operating simultaneously, you know, inside my, you know, small little room. Uh, I might say it's a studio, but it's just, you know, a room that I decided, you know, how am I familiar? just to have the what I'm doing. It's a bit late, and that literally means that sometimes I'll control my audio and my voice because um, we also respect our neighbors. Ibi ba yo wọ̀ kí n wo Ìgbòho, wọ́n baba ń bú bàbá Kítóyè, ó lè ti bàbá tiẹ̀ tayín, ó lè lè bú eh, àwọn ń kù tiẹ̀ àti gbogbo àwọn fámìlì tiẹ̀ uh, if I realize that people are calling my attention to a particular comment, I will go back and read that comment and then I will deal with you. My shape with ẹ, màá ṣépè my bàbá ẹ, màá ṣépè fún ìyá ẹ, màá ṣépè fún gbogbo ìdílé ẹ, màá lórí then I will block you out. Uh, I don't need any many people to be on the platform. I don't ask you to share. It's entirely up to you to do so. But I know that I'm not talking to you alone. The moment Koiki Media go live, I know those that are watching from the DSS to the Navy to the military, our balẹ̀ Yorùbá, àwọn governor, I know they are listening. They have different people that they want to just get kí ni move Ìgbòho. Eh, Bẹ́ẹ̀ bá lo kúkúdè, ntí Ìgbòho bá sọ abe mi, abẹ́kùn lójókòó sí. I don't have to share that. Eh, if you think that uh, bí a máa ṣe ọ̀rọ̀ máa sọ̀rọ̀ gbàgbé máa sọ̀rọ̀ débi tí máa fún yín ní ìtẹ́ máa mú lọ láti lọ sọ pé ibi báyìí ìrìn àjò yẹn dé you are bloody wasting your time eh, èyí tí gbòòrò bá ní kí n sọ òun ni máa sọ èyí tó bá ní kò tí ì ṣe sọ àgbésábẹ́kùn but one thing is gbogbo kúkú dè tẹ́ bá ń lò ẹ kò lè dé bíbà yìí torí ibi tó máa dé yẹn inú screen ìtọ̀dọ̀ tiẹ̀ ni kò lè pass kọjá sí bíbà yìí so that is about it but one thing is i am the last man standing. And I've told you that. Some of you have also said, oh, you can come back home. Uh, you cannot be asking for Yoruba nation and stay outside the UK. Well, UK break up Nigeria or no, UK, um, you know, yeah, well, break up United Yoruba Kingdom, the Igbo Kingdom, the Hausa Kingdom to give us Nigeria. And I'm sure I want to make a decision here during the 1914, even though we talk about Lugard, but the most important person that we can point is the British government representing the king ìjọ náà because king ló ní nígbà tí Nigeria as a colony and I'm not sure the king came to, to, to that land to make a decision gbogbo decision to make was right here in UK so if I'm here asking us to break away I don't have to be in Nigeria as well. I can also do the same thing as it was done before the 1914. I don't have to be on the ground, but my message continued to travel around every part of the world. And you don't have to tell me that. I know because I can tell you that each time I look at my back statistics, as at um, a month now, we have already hit about 8 million people according to the Facebook Facebook ń parọ́ èmi kúkú kọ́ ni mo ṣe Facebook but I know that Facebook is giving us exactly the information that people are coming onto your page uh, what they are looking for I don't know but I know that people are having to come to Quakey Media because of different things uh, I don't ask people to share it I have three pages one of the pages is this one that you're looking at with about ninety-five thousand followers uh, it's been growing and it's growing very, very fast. There's another page as well. Even though Facebook have literally reduced the information feed from that one, which is Koiki Media. This one have about 344,000 followers. And also, the last one also is um, the Koiki Odudua, Koiki Media Odudua. if you are operating with somebody away from any of this platform that means ẹ ti fi access information yìí if you are not seeing all this information as you have it right here this is the main one which is Koiki Media remember the spelling very very important the ẹni tó máa impersonation òun náà máa kọ Koiki Media but ó lè kọ double i ó lè kọ double e And if you're not careful, you will follow them. But remember that if you're following Koiki Media, it's only this information platform, all my Koiki Media team will never reply you on a Facebook Messenger and tell you to send us money. They will never tell you to also you know, give us money. I will be only person that have that authorization. I have about 15 Koiki Media team. I trust every one of them. But if anybody is talking to you pé Koiki need owó this and that at the WhatsApp messenger tí kò ń ṣe pé mi mo sọ lórí then you are operating with somebody we don't know. There's also Koiki Media Odùduwà, Koiki Media Odùduwà. I've never changed it. Some people will use the same thing, but remember, uh, this one have again 96,885 followers. Remember this one have 344. This one is still building up as well with about 95,000. Every platform we are operating every day 24-7. Bíbí bá sùn, àwọn tí mi ò soon. We have different time zone uh, that, that they are operating. Aláwọn kan tẹ́ pé owó òun ló máa bẹ̀rẹ̀ sí post. Don't ask us, kí ló dé tẹ ṣe ń post eléyìí kò ní kankan ṣe nation. It's not none of your business. Remember that we have literally left our platform 24-7 for what we can call the operation uh, um, operandum of what we call Koiki And we are going to uh, put out a WhatsApp group, which I have opened myself today. Our mẹ́ta péré Nina on tíìmù animal fún ní access láti post. Even àwọn tó kúrò says you see you will not be able to post any jagbajanti síbẹ̀. If you are gonna join that group, it's only for information and my platform and nothing more than that. He's not going to be asked for anything more than that, but you will not be able to post anything. You will be there, taba post, tó bá tẹ́ lọ́rùn wàá gbé kúrò, tó bá tẹ́ lọ́rùn wàá dìbí tẹ̀ lórí Remember that if you join that group, I'm going to release the link and sit alale. To buy join it, be prepared for a lot of volume of information that will be coming there with from Koiki Media alone and any news that we believe We're not going to promote any other platform because I don't trust any other platform. I only trust my platform. Not that the other platforms are not doing very well, but it will, and I've instructed àwọn tó máa ma fi permission it has to be Koiki Media alone because I believe in violence. Àwọn tó kò believe in violence. And then though they believe in violence, you know, in terms of yàtọ̀ sí tèmi sọ, but one thing is, violence is part of the game. Um, before I show you, you know, our statistics, this is Dr. Fayemi Health Center olórí burúkú ọmọ ilẹ̀ Yorùbá tí wọn ní sóríire ògùn látàyè ló máa pa gbogbo wọn this is what is happening in Ondo State nígbà tí mo rí picture yìí sometimes you might think ah, bí ara ni wọ́n fi ń bà wọ́n jẹ́ ni wàláì bàbá kan ní tó bá di next week àwọn máa bá mi lọ ṣe fídíò bẹ̀ wá fún mi wọ́n náà wọ́n sì gbàbẹ̀ kọjá ní some few days ago lórí WhatsApp mi lọ ti send message so I will be getting a confirmed video ẹni tó bá dẹ̀ ní fídíò ẹ̀ náà ẹ send ẹ this is the current situation in Yoruba land this is the lies this is what they've told our people for over Fáyẹmí was there olórí burúkọ màlè ṣé òun lè gbé àwọn bàbá àti ìyá àtàwọn ọmọ ẹ̀ kó lọ ṣe treatment nínú bíbá but this is what we are saying to our people Yoruba nation nìkan ló lè ṣe Yoruba nation is the only answer but as many of you ẹni ká shut up ẹni ká gbẹnu sàn uh, I have never been your governor Your governor have made a lot of money from the politics of Nigeria, the politics of Ebanamala, and they are not ready to give up. And that is why they will tell you not to believe in the Yoruba nation struggle because Igbowo ń parọ́ fún yín, Bàbá Akintoye ń eh, and also because uh, they brought in people like that Ìyá onidoti, Ìyá Wèrè tó dé yẹn tó bẹ̀rẹ̀ sí parọ́ fún yín connect, òun àtàwọn all lies, you know tí kò pé kò pé tẹríba fún àwọn tó bá níwájú tó gbé fàbúwá five million petition nísìnyí ó ti wọ́n mi ẹtún ní kẹwàá rẹ́gísítà fún iṣẹ́ irú òun àti Fáyẹmí irú ọkàn náà tọjọ ń pa irú òun àtàwọn ehm, kíni tó wà ń bẹ tẹ́lẹ̀ tó máa ní my pain my ọrùn dùn mí eh, Fáyọ̀ṣe they are all criminals kò sí yàtọ̀ pẹ̀lú wọn ẹ rántí pé even though we don't support any of these bastard politicians the àwọn obìnrin onírọ́ ni wọ́n Do you know that Adamawa, there was something that happened in Adamawa state, just as Leonidoti yẹn náà. Ṣé mọ̀ pé woman nígbà tí ó fúnyàn kan ní two billion naira just as bọ́n ṣe ń lo onídọ̀tí tó bá dẹ̀ sọ fún mi pé kí n má pè lónídọ̀tí kò ní da fún pọ̀ rí ìyàlá ìyá tó bí ẹ kó ìkíni mò ń jẹ́ olè response mi padà lórí timeline To bá ń no ẹnu ọ̀rọ̀ tí bá ń sọ la fóònù ẹ mọ́ screen ẹ kí wà tìyàwó ẹ̀kẹ́ bára yín jà nínú ilé kò ní da fún gbogbo yín blockbuster eh, ṣe rí i pé woman yìí olórí burúkú woman just like olórí burúkú tó dé yẹn náà tó wá bà nǹkan jẹ́ tó sọ gbogbo ẹ̀ di àwàdà kẹríkẹrí lórí social media tí kò mọ̀ pé ìlú la fẹ́ gbà ó ti lọ bẹ̀rẹ̀ sí ń ka speech pé òun òun win the governorship even though pé we don't endorse all this bastard but i'm just telling you, you know, what happened and what played out. ok ṣé Ondo ni ilé ti ṣẹlẹ̀ àbí ṣé Ondo ni Ondo ni àbí ìbí ṣé Fáyẹmí Ondo ni ẹgbẹ́kìtì ní Fáyẹmí báwo ló fi ṣe dondo ẹ má confuse wa o ṣé Ondo lélẹ ni ṣé Ondo ni Fáyẹmí ti ṣe tán ni àbí Èkìtì Èkìtì ṣèkìtì ni ok Akérédolú ló sì wà lóńdó ìyẹn náà ok Èkìtì ok ẹ má bínú yẹ Èkìtì yẹ Èkìtì Èkìtì Èkìtì ìpàlẹ̀ ṣe máa ń sọ pé ìyẹn Èkìtì kínní kan ṣé Èkìtì parapọ̀ àbí báwo ló máa ń pè wọ́n lápá wà ní London náà mo mọ̀ bí wọ́n support Yorùbá nation bọ̀ ṣé bí bí London ṣe rí lélẹ́yìí Bombaster, bombaster, the gbogbo politician we come back to that yeah Ekiti. yeah thank you so much uh, for that Èkìtì ni yeah Èkìtì kété uh, gbogbo àwọn ọmọ Èkìtì tó dání wọn uh, but àwọn bombastar Fáyẹmí yẹn àwọn oníṣẹ́ ọmọ Èkìtì gidi o ó yẹ ká dá sí ìsìn gbogbo lára ni kò tí ì dé stage yẹn ni now bíyà Onítìrì ṣe parọ́ fún yín bẹ́ẹ̀ ni wúhàn yìí náà ṣe jáde wàláì ẹni tó fún ní two billion ìyẹn kọ́ announce result wọ́n ti ka result tán bó ṣe announce result nìyẹn woman yìí dẹ̀ jáde ó dẹ̀ ti ń ṣe thanksgiving speech ó dẹ̀ ti bẹ̀rẹ̀ sí jáde sójú títì ó ti ń ṣe kàn ó ti ń dúpẹ́ just like bí ìyá onítìrí náà ṣe máa ń dúpẹ́ àná òun dúpẹ́ fọlọ́ ilé náà dúpẹ́ so it shows that àti ilẹ̀ haúsá àti ilẹ̀ yorùbá born bastard ní gbogbo àwọn obìnrin yẹn náà kò ń ṣe àwọn ìyá aládùbáríkà dáadáa o i'm talking about àwọn four one nine and scammers like onídọ̀tí tó bá bí ẹnu yìí bá ń sọ la fóònù ẹ mọ́lẹ̀ kó fọ́ kó kó problem tiẹ̀ ni èèyàn ṣe problem tèmi let's come back here so Ekiti ẹ n tí káyọ̀dé fáyemí n tó filẹ̀ fún yín nìyẹn o bọ́ bá fèmí gan ní building yìí màá ní kọ́ bá mi ro gbogbo kó yẹn à á kó ègùn síbẹ̀ àwọn tó lóyún tó kàn máa lọ síbẹ̀ tó máa bá wa chẹ́kẹ̀ ẹni tára ń ro not big big operation then ìtò bá wa lé àní but you know, how much is it going to cost them to make sure that this kind of building even tó bá tẹ̀ ni wọ́n ti abandon it I'm sure the community still need it very well but unfortunately uh, this is where we are in the 2023 where if ó tún péré ẹ̀ ní Dr. Kayode Fayemi healthcare center ó yẹ kó ní kó lọ pa doctor ẹ̀ kúrò rẹ̀ ní olórí burúkú bomb bastard politician ìwọ tó bá dẹ̀ jẹ́ ọ̀rẹ́ ẹ̀ tó bá ń bí ẹnu bomb bastard ìwọ náà mad people all over the place let's come now and show you what I wanted to show you uh, talk and do lawa. uh, if you can see there mo sọ fún ẹ pé Facebook ò ní parọ́ before we go into the other pro uh, program Facebook sọ fún mi pé between twenty first of March títí dé seventeenth of April kò tẹ̀ tí pé one month ó ní eight point five million post la lórí post wa reach eight point five million people plus forty-six percent up the engagement went down a little bit but it's even up to one million uh, even though tí bá ní kí n ah, the full scale of it I can see more of that as well um, briefly. Uh, we don't do any kind of advert. want tó ń ṣe on the platform there's nothing wrong in doing it. But uh, in the last three years, we've refused to do any advert, and it remains like that. And even our YouTube, that were giving us a bit of uh, income, you know, a little bit of income, not a lot, but at least something that do well every month. Even though myself, our team, our team is struggling because we're not making as it used to be where we can say ẹ̀yin náà gbà every month but we are trying our best but at least you know, YouTube now ti your monetization is not the end of the world nǹkan kan ni kini kan ti ń jẹ kílẹ̀ ayé tó ni so you can see that eight point five million people so tẹ́ bá sọ pé Yorùbá nation kò dé ibì kankan èèyàn máa sọ fún yín pé ó ń rìn ó lè pẹ́ ni but it will get there mo kí gbogbo yín bẹ ṣe ń wọlé lẹ́ẹ̀kọ̀ọ̀kan eight point five million post La reach within less than twenty-eight days. Most of the way we will continue to push to push to push some of my posts might be something that my utterances is not something you like you might think it's not something you want to listen to it's not my problem uh, me is a book doctor not a medical doctor uh, so I just want to prove tonight again that our team are still working hard we've not reached the goal the goal ni pé kọ́lọ́hún elédùnmarè ọlọ́run ọba ńlá ti mùsùlùmí ti kìrìsìtẹ́nì ti àwọn oníṣẹ̀ṣe kó jẹ́ ká ṣe àṣeyọrí délẹ̀ tá bá ti ṣàṣeyọrí délẹ̀ owó máa dé iyì máa dé but for now we will continue to face all the obstacles gbogbo obstacle tẹ́ bá fẹ́ gbé wá ẹ máa gbé bọ̀ àwa náà dúró dé yìí but one thing is eight point five million people were able to engage on our platform within 28 days. And this is just one platform. And the numbers keeps growing. The engagement, tó bá sọ engagement, but after tá bá ti the engagement is even about 1 million. We are still doing our best to target more people. I see people coming from the northern part of Nigeria. They come there, you know, the reaction is there, the share is there, you know, the photo view is there, the click is there, you know, the, the followership is there, you know, they keep following. So I don't have to tell you to go and follow. Every day, Bishop block on your lórí Facebook on your tó lọ follow. In the ti comment if I see that is irrelevant to what I'm saying, we delete you all because at the end of the day, we believe that you're not meant to be part of the Koiki Media conversation. So, you know, like I said, we will continue to improve and we will continue to do our best and our best will continue to grow. So that's about it quickly. And now let's come now to our website. So when you go on our website, you know, uh, you will see different information, the history of Yoruba. You know, Tabanika Kaile is about 519, you know, Baba Kitoye ló kọ́, eh, wọ́n ní bàbá yẹn kò mọ̀ kankan, wrote this, the history of Yoruba. Maybe a máa fi ṣe lesson bí a bí a máa máa ṣe ní ẹ̀ẹ̀mejì ní wíìkì ni àdé máa rí taba kàdé a máa kàdé ẹ̀ lálẹ́ ẹ̀ mo fẹ́ gbé background bàbá kí n tó yẹ wà bí kọ́tà bá ti ń sọ̀rọ̀ bàbá yẹn ó wà important pé kí a gbé ojú wọn sítòsí torí pé tí kò bá sírú bàbá yẹn ni gbogbo àwọn bàbá tó kù born bastard gbogbo wọn pátápátá wọn ti jẹ dodo ẹlòmíì ti ṣe ọlọ́run mọrú tí wọ́n ti lọ tẹnu bọ̀ tí láti sọ̀rọ̀ Yorùbá nation báyìí ó difficult fún wọn Eh, but eh, àwọn uh, alálẹ̀ ló máa jọ́ọ̀jì gbogbo wa ló máa jọ́ọ̀jì èmi ló máa jọ́ọ̀jì ẹ̀yin bí àwa ni à ń parọ́ bẹ́ẹ̀ ilẹ̀ ń parọ́ so ká dúpẹ́ fún bàbá Akíntóyè eh, ìyá wèrè yẹn tó fi wá ba bàbá yẹn jẹ́ ó rò pé òun kọ́ máa wá láti wá ba bàbá yẹn jẹ́ ó wá ń dùn wọn nísìn táwa bẹ̀rẹ̀ sí ń gba sí fún ìyá yẹn ẹ wá ń sunkún ẹ sunkún ẹlẹ́lẹ́yà ẹ ṣe máa sunkún dáadáa ẹ̀yin born bastard ẹ máa sunkún mọ̀mọ́ wà lábẹ́ program yẹn ẹ lè má fi gbọ́ pé ìkí ẹ gbọ́dọ̀ gbọ́ náà ni ibi tẹ́ ti ń gbọ́ látọdún méjì kí ìyàwó ènìyàn tó dé ẹjẹ́ ìyá tètè padà síbi tẹ́ wà tẹ́lẹ̀ torí pé ẹ ti sọ Yorùbá nation lọ́dọ̀ ẹ ti sọ di àwàdà kẹ́ríkẹ́rì ẹ ìmí ò dá ní láti dárúkọ àwọn nonsense and jagbajantis ti gbé kóra yín papọ̀ yẹn látòkè dé látọbìnrin àtọkùnrin all crazy you know mad people all over the place mo kí ẹ jàre Àlàbá ẹ mo kí ẹ dáadáa àwọn èèyàn gidi wá jókòó wá gbọ́ program ẹ wọ́n mọ̀ pé iṣẹ́ ọpọlọ làwọn gbé kalẹ̀ kò ń ṣe àṣírí làwọn ń sọ nílé ìwà tó bá wà àṣírí ẹ lọ sí ibi tó ti ń sọ àṣírí. mo kí gbogbo alẹ́ nǹkan sí mo kí àwọn tó wà ní umura mo kí àwọn tó wà ní Jerusalem mo kí gbogbo yín káàkiri ní Lagos Ọ̀yọ́ Ogun, Ondo. Ọlọ́run jẹ́ kémi ṣe kí n jọra mi lójú but àwọn tí a bá ní láti kàn sí légbò a gbọ́dọ̀ kàn sí wọn légbò. Babakitoye wrote this history of the Yoruba people s adébánjí akíntóyè ẹ rò pé easy kéèyàn kọ ìwé tí ó jẹ́ page one títí dé five hundred and nineteen ìwọ náà gbọ́n ọ̀tún mo sọ page one títí dé five hundred and nineteen let's just look at the brief a little bit àní lè ka gbogbo It's a history of the Yoruba people to the pathfinder Samuel Johnson Saburi o Biobaku jacob f adé ajayi isaac adéagbo akínjọgbín oríṣiríṣi èèyàn ńláńlá ńláńlá uh, history of the Yoruba people ìwọ tó ní bàbá yẹn ò ní template tó ní bàbá yẹn ò mọ̀ ṣe but èèyàn kọ history yorùbá tó wá mọ̀ wá rò pé kò mọ̀ tó ń ṣe ẹ má bínú gbogbo ẹni tí mo dárúkọ gbogbo ní pátápátá náà ni mò ń rí ń wọlé lọ́tún lọ́sì ẹ ká má máa dárúkọ ká get carried away because ẹ ò bá ti focus báyìí tí má ti mò ń dárúkọ mo fẹ́ wà distracted too much nìyẹn torí àwọn born pastor tó wà lórí program mo fẹ́ ṣépè fún wọn dáadáa ẹ kí inú máa run yín ẹ inú máa run yín kú ni gbogbo ẹni tó bá ń sọ̀rọ̀ bàbá yẹn láì dáa inú á run yín kú ni èyí tí bàbá yín bàbá yín ò lè kọ̀wé kan bàbá yín ò tẹ̀ kàwé débi tó fẹ́ kọ́ èèyàn kọ ìwé tó tó yìí ẹni kò mọ tó ń ṣe òmùbọ̀lẹ́ pé èèyàn kọ ìwé ó kàwé débi bàbá kí gbogbo ẹni tẹ́ wà ní kí ògùn ó kí gbogbo ẹni tẹ́ wà ní gbogbo borderline ẹni tó bá notice òun ẹ lọ bá politician àbẹ̀yìn Mr. Koiki ẹ ti parọ́ fún wa one bastard lọ bá politician gbà ẹ̀kọ́ máa tọ́jú yín nígbà tẹ̀ fi hospital yẹn sílẹ̀ níbẹ̀ yẹn hospital Fáyẹmí yẹn so that ẹni tó bá ti notice òun kẹ lọ sí hospital yẹn kọ́ fún yín ní treatment yóò máa nìyẹn ẹ fi pé ẹ fi pé ọ̀rọ̀ yorùbá nation eré là ń ṣe ni tó bá nu ti sọ ẹ lọ bá fáyemí náà tìbí fáyemí ló ṣe ṣé bàbá kí tó èlò ṣe lè ṣé bàbá Akíntóyè ni gọ́vnà tó ní owó tó fi ń ṣe tó fi ń ṣe yín. àmọ́ ní láti pa twitter kó má fún mi ní stress ìnáwó fún mi máa try láti ṣe twitter ni ẹtí ní fóònù mi kó má tó wá ba ilé ìjẹun mi lọ́wọ́ so let me just let it go kí ni focus ó kàn yọbọ bíi yọbọyọbọ àbọ̀rọ̀bọ̀yé nísìn you know ah hey, Mr. Koiki tẹ̀síkọ́ máa gba Yorùbá nation ní last year yeye tẹ́tẹ́tẹ́tẹ́tẹ́ onírọ́ni onírọ́ni bàbá tiẹ̀ náà at least èmi ṣàṣì jáde a dẹ̀ ṣe wà lẹ́nu ẹ̀ so àná àdè ti kúrò àdè ti sọ pé ó ti sú wa tó bá ti sú wọ àti wọ́n tó wà lábroad ẹ̀hún ti náwó àmọ́ bí tá ti náwó sí wọ́n ti gbà owó lọ́wọ́ wa títí títí títí títí títí tó bá ti sú ẹ dẹ̀ forget it ah ó ti ya breaking parking garage collapse in reported explosion trapping and injuring multiple people ah ẹ já sáré lọ wò yẹn. Uh, parking garage parking garage uh, explosion explosion Baltimore she Baltimore ni as a breaking news of it ẹ má bínú lọ́nà ṣe okay rescue operation underway after a parking garage collapsed. One person killed in New York parking garage has collapsed. Dozens of vehicles. Hmm. So this is the news that I've just picked up. The parking garage has collapsed. Lọ́run hmm. problem. You know. So only God knows what happened. Uh, as you can see, So we pray for those. So rescue attempt is currently being on. Ara ń tà ń sọ ni kí ìṣẹ̀lẹ̀ ṣẹlẹ̀ kí emergency débẹ̀ láti mọ bó ṣe máa rescue àwọn èèyàn. Accident is prone to happen especially gbogbo àwọn àwọn New York yìí wọ̀ ní space so they they push and push and push and push so bí strength in building your ò because looking at this building itself bọ́ọ̀tẹ̀ the fún mi gan sẹ́ building ti hold you, but because everybody fit make owó fit make owó ọ̀rọ̀ owó yìí náà ni and eventually you know so that is about it so that's just the thing you know ládùúgbò wo nìyẹn kẹ kúkúrúkú kẹ lọ so let's come back to our own conversation here on Koiki Media mo kí gbogbo alẹ́ nǹkan sí very good evening and welcome to Koiki Media Live so everything la máa le máa bá pàdé níbi ìbàdàn àìtì uh, so mo kí wa lọ́mọdé mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí ọgbà ìtawà lórí Instagram bẹ́ẹ̀ mo kí èyí tèmi lórí MixLR so líǹkì yẹn máa jáde nísìnyí a máa fi líǹkì yẹn síta uh, let me get the link out so ká tó máa sọ̀rọ̀ lọ so tẹ́ bá ti click lórí líǹkì yẹn a gbé yín wá sí uh, request ẹ lè post kankan nínú bẹ́ẹ̀ ẹ bá gbìyànjú ẹ lè post àti àti block ẹ ibi tíyàn kan máa ju prayer kan síbẹ̀ àbíbi prayer ẹ má ju prayer kankan síbẹ̀ oríṣiríṣi group ló wà Koiki Media news page lélẹ́yìn so ẹ pé o máa kọ̀ wọlé o máa wá ju anything síbẹ̀ wàá wá sálọ ànímọ́bí tó ti wá nananana kò lè work bẹ́ẹ̀ tó bá bá ẹnì kankan sọ̀rọ̀ nínú group yẹn lẹ́yìn pé bí a èèyàn kan mú nọ́mbà bẹ́ẹ̀ ń bára yín sọ̀rọ̀ o ní láti bẹ́ẹ̀ anybody sọ̀rọ̀ o mẹ́nibọ̀dì rí èmi nìkan lẹ mọ̀ ẹ mọ́ra yín rí So tẹ́ bá ti ṣe any transaction away from the group, I am not responsible for that. That is your own problem, not my own problem. Your job there is just to come there, sit there. Uh, tí bá send the news, tó bá ti pọ̀jù lọ́dọ̀ tí o lè delete ẹ̀ bọ́ pé ń bọ̀ ẹ̀ má bínú. So it's all about the news platform, nothing more than that. So uh, I'm gonna share a link and sit and listen for a few minutes. While we are doing that, You eh, know, ẹ jẹ́ ká pọ̀ ẹ jẹ́ ká lọ gbọ́ eléyìí while I come back in just about three minutes. ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ̀jẹ̀ dúpẹ́ lọ́wọ́ àgé ọmọ ọmọ Yorùbá lápapọ̀ tìlé toko ẹ̀mí àbọ̀ ẹ̀bá nkọ́mọ Adéyẹmọ Sunday Adéyẹmọ Ìgbòho orúkọ ńlá tí ń jámọ̀ láyà bí ara orúkọ tó ń dẹrù bo lórúkọ gan-an ọmọ Yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá ń kọlà wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan ò lè ṣì wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gèdèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sínà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dábọ̀dàbọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n mọ̀ gbòòmọ̀ rẹ kí ló dé gbòòmọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbowó sùn wọn láláìsí bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn ò ní bímọ méjì ní gbòòmọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní gbòó àfikàn pọpọ sí amúkan yòókù bọ sànyà àtúmúyà rẹ tí ò lọ́rọ̀ gbọ́ àfiṣẹrù wálé wàrà mòjé ọmọ onílé ọlà àwọn àjòjì tó ń ṣe ségesège tọ́láwọn ò ní bomi kó símú wọn láwọn ò ní bomi sànyà wẹsẹ̀ ìgbà tójú kò fi rí ń ńkọ́ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sànyà wẹ́sẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ti ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta ò ṣe gbé fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sìbù kó dòdò láyé ń bí ó díẹ̀ títọ́ domi láéláyé ìtọ́ mi lè domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ni. ní ti létò So the link is uh, coming out, like I said, uh, you know, when you click on that link, we will be able to, uh, you know, let you in. Uh, nobody can post into it. Uh, like I said, only three of my team, even out of the 15, Lunia says, yeah, me, and they're not going to allow anybody to post into it. We don't need any prayer. We don't need anything. Devani Eli, send and send it privately. We don't need you to send anything in there. It is just for ourselves to control the information that goes in there because there's too many groups and there's too many different things that people post in different platforms. So that is about it. Uh, I'ma Amafisi uh, Ori uh, Kininonisi, eh, Mixer eh, for a few minutes. mo kí gbogbo alẹ́ nǹkan sí as we are discussing mo kí yín mo kí obìnrin mo kí ọmọdé mo kí àgbàlagbà a sì ń review àwọn tó máa ń sọ pé ṣé yorùbá nation ti kú mo ní ǹjẹ́ ìwọ tẹ̀ ti lọ ka ìwé tí bàbá Akíntóyè kọ ẹ ò ní kà á a lè ṣe fẹ́ lọ ka yẹn dàtẹ́ pé yẹn wà relevant sí ọ̀rọ̀ tá à ń sọ because ẹni tó bá lọ ka history wàá mọ̀ pé nàìjíríà is not for us bàbá Akíntóyè ló kọ ilé at eighty plus ó ṣe ń kọ ìwé mò ń gbọ́ tí lady k ń sọ nígbà tí ó ń ṣe program ẹ̀ pé ah! òun mọ̀ pé bàbá yẹn ní èjì ó sì ṣàpù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tó ì tí bá bàbá yẹn pàdé rí ni kò lè understand èèyàn mo sọ fún pàdé mi kan lálẹ́ pé bàbá yẹn lè àgbálẹ̀ ti dé lóòótọ́ but n tó wà lórí brain ẹ̀ kò ṣe kékeré rárá and if somebody can sit down uh, mokeye kini and then write these kind of uh, history then what more do we need you know we should appreciate somebody like this but uh, because you know, we have born bastard Yoruba people. Uh, tí bá dẹ̀ sọ pé born bastard kò ń ṣẹ̀yìn tí ẹ ti mọ̀ pé Yorùbá country la fẹ́ ẹni tó ṣe sọ pé òun fẹ́ Yorùbá country ìkan náà ni gbogbo wọn but I'm not talking to you I'm actually talking to those individuals so abali born bastard ẹ̀yọ́ ní láti wọ́ọ̀rì ara yín àwọn tó bá náà fẹ́ Nàìjíríà born bastard ni wọ́n Nàìjíríà òṣìwò Nàìjíríà tó ti ara Nàìjíríà tó fẹ́ náà ẹni tó bá fẹ́ Nàìjíríà bí ayé wọn ṣe máa rí náà lélẹ̀ because there is no normal country tó come kó máa tọ́jú in this kind of facility but it's only in the zoo just as our brother uh, ẹ mọ̀ pé right pẹ̀lú ọ̀rọ̀ tó sọ yẹn jẹ́ ká pọ̀ play voice ẹ̀ ká tó máa tẹ̀síwájú mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí omidan èmi náà ni àbúrò yín ọmọ yín ẹ̀jà gbọ́ ọ̀rẹ́ wa náà ni even though àmọ́bi tó fèsì òun ṣiṣẹ́ tiẹ̀ lọ náà ni African Wahala welcome to the program. Jadu, I Babalu. I'm sure pé kò parọ́ uh, that is the zoo so that is Dr. Fireme Health Center uh, is somewhere in Ekiti and I can say that somebody confirmed with me I àwọn sì gbàgbé kọjá and I'm expecting a video Oba Babe Koja. And if you're living in that area as well, you can send me the video, but I believe I should get a video sometime next week. Now, let's go a little bit further, you know, into the history of the Yoruba according to Professor Ajibanja, Ontukowi and Lele and all that. So let's move a little bit further. So let's just look at the content, you know, prefix, acknowledgement, the beginning. Kò sí nǹkan tó ní bẹ̀rẹ̀ tó ní ní parí pé Yorùbá nation ò ní parí ẹ̀ tuntun ẹ̀dá mi mo kí gbogbo yín pátápátá ni mo kí tí ìbá ti dárúkọ níbẹ ṣe ń wọlé spirit mi rí gbogbo yín àtẹni tó jẹ́ ghost listener gbogbo yín náà ni à ń rí lóko síbẹ̀ àkókò lẹ́yìn tẹ́lẹ̀ ilẹ̀ léra yín ta ló lẹ́yìn tẹ́lẹ̀ ìbẹ máa ń comment. ní two years ago ta ló wá ń lẹ́yìn tẹ́ fi kọ́mẹ̀ntì tẹ́ wá ń dọ́gbọ́n yọ ẹ wá ń dọ́gbọ́n yọ wò fí ẹ ń dọ́gbọ́n yọ wò fíìmù bẹ́ẹ̀ tó ń wo tó wo tó wo Indian film nígbà tá a wà ní secondary school no àti ní primary school tó máa lọ sílé onílé látòjú window àwọ̀ ṣe yàn because àwa ọmọ olówó lè mi bọ̀dà àwọn kan lọ́dọ̀ tí wọ́n máa ń yọjú àṣẹ fẹ́ wo fi ẹ wọlé wọ́n á jókòó tó bá wá tó bá wá wo fíìmù yẹn tán lọ máa ṣe kàràpè níta ìyàkùn ìjìkùn so akókó mọ̀ pé wà níbẹ̀ ta ló lè yí tẹ́lẹ̀ ìbẹ́ẹ̀ lè léra yín the beginning kò sí nǹkan tó ní ìbẹ̀rẹ̀ tí kò ní ní parí gbogbo nǹkan ló ní bẹ̀rẹ̀ the beginning the development of the early Yoruba society so what I'm going to be doing is bí a máa mújọ́ kan ní ijọ́ méjì ni tó jẹ́ pé tọ́pìkì yẹn la máa bá lọ àwa ibi tá a bá kà dé èmi a máa note it down so that a máa fi educate ara because gbogbo nǹkan tó yẹ ká máa fi educate ara náà lédè ẹni tó mọ the beginning báwo ló ṣe fẹ́ mọ̀ pé Yorùbá nation ní ibi tó yẹ ká lọ nígbà tá à ń pariwo Yorùbá nation ó ní kí n dákẹ́ ó ní kí n shut because kò mọ the beginning but the moment you know the beginning then it will be easy for you bá ṣe ń sọ pé After Yoruba country, then eventually, you know, it's going to be easy. But because Nata am the beginning, am the development of the early Yoruba society. Ẹ jẹ́ kí n wo bí a mo lè rí ọ́díò yẹn tí bàbá Akíntóyè fi bá mi sọ̀rọ̀ nígbà tí mo wà ní ilé. Ah, I have a lot of recording. I hope pé mo edit ibẹ̀ yẹn ọ̀yàwó lélẹ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ ẹ jẹ́ ká gbọ́ ọ́díò yìí one minute inú ọ́díò yìí lè máa gbọ́ tí bàbá sọ nípa àwọn ìjẹ̀bù. fifteen thirty three fifteen mo pè ó fifteen thirty three one Portuguese explorer trader kan ó wá sí èkó wá sí ó ní èkó ló ń wá ìlú àwọn tó ń pè ní orúkọ wa nínú ọ̀sẹ̀ bá ọ̀pọ̀ ìgbà wọn máa fẹ́ fẹ́. Uh, Only but beyond this place, I hear that there are many big towns in the interior. And not far from here, about 10 leagues from here, there is a great city called Ijebu, of G-E-E-B-O-U, with a great wall around it. That is in 1533. As of the time Don Konya, Ijebudo was already more than 500 years old. Àwa nìkan ló ń gbé ìlú eh, cities and towns ní Africa. àwọn yòókù gbogbo nìkan ló ń gbé. Ẹ̀gbọ́n kan tí bàbá sọ, ṣé kí n tútù play? Mo kí ìyá wa ọmọlára, mo kí ọgbà ìyá wa tẹ̀tí wọlé náà, mo fojú pa yín rẹ́ kò tó bẹ́ẹ̀ ṣé kí n tútù play kẹgbọ́ ta ló ti gbọ́ ta ló gbọ́rù tàn bẹ́ẹ̀ rí ẹ wá ní bàbá yọ̀mọ tó ń sọ ta ló gbọ́ is only one minute eleven seconds ó dẹ̀ ti ọ́díò yìí mo release ẹ̀ rí láyé march sixteen twenty twenty one tí mo wà ní nàìjíríà ni bàbá lọ ń sọ̀rọ̀ níjọ́ tó wá sọ́dọ̀ ìgbòho àwọn ọ́díò tó kù a lè gbé yẹn jáde nísìn because they are they are classified mo lè release eléyìí síta kò dẹ̀ sí àfi bí wọ́n ti wá sọ níbò mi ò bọ̀ I have this recording òun ló wà lọ́wọ́ mi fóònù rẹ̀ parọ́ sixteenth of March twenty twenty one let's hear it again. in uh, fifteen thirty three fifteen mo pè ó fifteen thirty three one from this explorer trader kan ó wá sí èdè ó wá sí èdè ó ní ìkọlù òun wà ìlú àwọn tàfẹ́ ní orúkọ wa nínú ọmọ ìṣẹ́lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn máa fẹ́ fẹ́ lórí ìlú nìkan. Only but beyond this place, I hear that there are many big towns in the interior. And not far from here, about 10 leagues from here, there is a great city called Ijebu ó fi kọ geeou Ìjẹ̀bú Òde with a great wall around it that is in 1533. as of the time John ń the yẹn was already more than 500 years old. ṣé o ń gbọ́ ṣé o ń gbọ́ ṣé eh, cities and towns in Africa. àwọn ìlú kò ní kálukú gbé. ṣé o Did you hear that? ṣé wọ́n gbọ́rù tàn bẹ́ẹ̀ rí ẹ wá ní bàbá yàn mọ tó ń sọ ẹ ní bàbá yàn mọ tó ń ṣe you know I release audio ẹ síta to the public you know, very soon mo kí gbogbo ilé nǹkan sí ẹ káàbọ̀ sórí ètò and I'm just you know, uh, looking at mo ń google exactly bí bàbá ṣe pronounce ẹ mo ti google ẹ ní bíbáyìí so máa gbé the same thing jáde fún mi ní bíbáyìí ẹ rí i pé mo kọ Portuguese explorer Jebu g W e, e b o u mo wá kọ fifteen thirty three at least he came back with something tàwa ní bàbá yẹn parọ́ ni at least he came back with something because olele the first Portuguese ẹlòmíràn mọ history òun lele ṣé bàbá kí tó yẹn parọ́ ni òbúrò ní Google gbé jáde nísìn first Portuguese expedition to Nigeria omugo I just pity Yoruba people that want to die for Nigeria you just die for nothing because to bá die ibi tó máa gbé wá lélẹ́yìí this kind of hospital where there's no injection, there's no you know water, there's nothing. And by the time they get there, they'll say, I might be lost general, I might be lost general. And by the time you get to general, you're dead. The first expedition. But tá a bá bẹ̀rẹ̀ sí wọnú ìwé yìí nísìn, ìwé tí Bàbá Akíntóyè kọ then we will get to know the beginning. Àrà mọ the development of the early Yoruba society ìyẹn number two. Number three, before Odudua, ile in the ninth to tenth century. Kí ló mọ̀ tán pé a wà twenty-first century nísìn. But àwọn kan gbégbé aláyé kan ní ninth century ní tenth century. Irú àwọn èèyàn wo ni wọ́n? And we are not going to be here forever. Mo sọ pé gbogbo wa pátá ta wà lórí platform yìí lálẹ́ two hundred years from now we are gone. Kọ́lọ̀ fún gbogbo alẹ́ mi gbogbo àtàlàfíà ẹ̀yin wá ń sọ̀rọ̀ Tinubu ọ̀rọ̀ Tinubu là ń sọ ni àwa ń sọ̀rọ̀ the future èyí sọ̀rọ̀ Tinubu ọ̀dẹ̀ àní Tinubu gan kọ́nà bá fún lálàáfíà níbi tó wà èmi ò gbàdúrà kó kú kù lálàáfíà àfi tá a bá fi parọ́ fúnra wa ó lálàáfíà ló lọ jókòó sí Paris láti láti March nineteen ló ti kúrò Nàìjíríà bíyàn bá lálàáfíà inú ilé ẹ̀kọ́ ló máa jókòó sí a máa lọ Paris kò tẹ gbogbo owó tó ní kò hospital tó lè fi tọ́jú ara ẹ̀ ní ní Lagos State wọ́n dẹ̀ sọ pé Jagaban ni àwọn ọ̀dẹ̀ Jagaban tó lè tọ́jú ara ẹ̀ ní Lagos State ló ṣe ń lọ Paris ọlọ́run fún lálàáfíà kó lè padà wálé inú ilé dùn ẹni tó lè tọ́jú ààrẹ so ṣé Tinubu máa wà láyé forever ni ṣé mi máa wà láyé forever ni àwa ń wo the future of the next generation because generation tàwa it fail everybody ìyẹn ni bàbá Akíntóyè ṣìṣe sáré pé kó má fẹ́ ṣe ṣe generation kan lélẹ̀ olórí burúkú bomb basta Káyọ̀dé Fáyẹmí bomb basta ẹ̀wù tó kọ́ kalẹ̀ tó bá tẹ̀ jẹ́ pé kò ṣe gọ́vnà mọ́ èèlò ló fẹ́ kọ́ọ̀sì Fáyẹmí pé kó máa fi tọ́jú bíbà ẹ̀ láti máa fi tọ́jú àwọn community yẹn bó ṣe wà iná ló ṣiṣẹ́ wa lẹ́kìtì born bastard ọmọ Yorùbá dẹ̀ nìyẹn adẹ̀dẹ̀ fìlà bíi bàbá olówó lórí burúkú ọmọ àlè ìwọ tó bá wọn tán pè ní Fáyẹmí òun lélẹ̀ born bastard you know ṣé Yorùbá lélẹ̀ ṣá ṣé Yorùbá ṣé Yorùbá ni máa ń ṣá àbí Fúlàní born bastard kò máa ládìí àwọn Fúlàní ẹ wo ewé ṣe eléjì èṣì lórí burúkú máa lè ṣé yorùbá lélẹ ẹwọn tó ẹwọn tó fi sílẹ̀ fẹyìn ọmọ èkìtì ẹwọn tó bàbá akíntóye dẹ ń sọ fún yín nínú ọdún yẹn pé àṣà fifteen thirty three ta ló bá improve èkìtì ju tó wà ní fifteen thirty three lọ ṣé fifteen thirty three àti twenty twenty something tó kúrò nínú state ẹ ká tó sọ pé ní twenty twenty three ṣé kò ti sí yàtọ̀ àmàrẹ́rìn múkẹ́lẹ́ múkẹ́lẹ́ they are all evil bastards ìpìlẹ̀ máa gbà lẹ́nu èmi ò lè ṣàdúrà fún gbogbo yín tí bàbá Akíntóyè ń sọ fún wa pé àwọn Portuguese tó wá in in fifteen thirty three wọ́n sọ pé àwọn Ìjẹ̀bú Ìjẹ̀bú was spelled as a then at G double E àwa máa sọ pé golf echo echo bravo Oscar uniform wọ́n ní àṣà fifteen thirty three láti ní towns and cities ẹ wá wo towns and cities tó lórí burúkú bombas ó tún forúkọ ẹ̀ sọ ní Dr. Káyọ̀dé Fáyẹmí health center lórí burúkú máàlì ní twenty twenty three ẹ wo bó ṣe rí èlò ló fẹ́ cost wọn gbogbo tó máa cost pé kọ́ máa jẹ́ kí bíbá kó rán kódà wọ́n lè ṣe ìtàn pè ní um, gbọ́nmiṣẹ́ gbọ́nmiṣẹ́ gbọ́nà ti wà nínú ilé cause àwọn back end mi nìyẹn wọ́n lè ṣe projection káyọ̀dé fáyemí lè ṣe projection pé ní bíbá yo òun ṣe tóun ò sí nínú government mọ́ ibi báyìí máa máa operate for five years á dẹ̀ fi owó yẹn sọ́dọ̀ àwọn tó máa máa ṣe pé gbogbo àwọn tó bá gbà síbẹ̀ èèyàn mẹ́wàá ló gbà síbẹ̀ ni èèyàn méjì ló gbà síbẹ̀ ni dókítà kan ni nọ́ọ̀sì márùn-ún ni ẹ̀ dírẹ́fà kan ni pẹ̀lú mọ́tò ó lè ṣe projection yẹn pé within the next five years ibẹ̀ yẹn wọ́n sì máa máa maintain ẹ̀ ẹ wo bó ṣe rí ọdún ọlọ́mọ ẹ̀tọ́ ti allocate fún ó dàárọ̀ ẹni tó bá lọ sùn àwáṣẹ ayé ṣẹ̀bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwa ní ìrànlẹ́ ó dàárọ̀ àwáṣẹ bẹ̀rẹ̀ ayé yìí he can do it not that he doesn't have the money ẹmọye ẹmọye security vote tó dọwọ tó dọwọ fáyemí ngbọdọkọ sílẹ ní nísìnyí ó ti ralé sí America, ralé sí London and look at what is and Baba Akintoye is telling us that fifteen thirty three the Portuguese òun lélẹ nísìnyí ẹgbọn ni mo gúgùn ó dẹ̀ gbé jáde àwọn máa ń káàkiri ni bí ẹṣọ oníwò lè mọ ìyẹn lòyìnbó kì í àwọn bẹ̀rù kù ẹ tó bá kú ẹlòmíà tó lọ but àwa àwa ò kú so tí bá ti sọ pé a máa jà lọ ah Koiki má sọ pé a máa jà o because ah, a fẹ́ kú but a fẹ́ gba òmìnira but nígbà táwọn ilé ń káàkiri ìyẹn ló ṣe lágbára ló ṣe defeat wa because they are ready to fight and die for this expedition do you know how many people would have died before they finally get to our own towns and cities but today we are all scared we are scared scared ẹ̀rù ń bà wá àyà wa ń já And that is why we are saying to our people, we are not the same. Mo kí gbogbo ilé ẹ̀kan sí ẹ̀yin alálùbáríkà fẹ́ wọlé lọ́tún lọ́sì. My name is Olami Koiki and this is Koiki Media Live. As we continue to say to our people that Yoruba nation is not going back. No going back none. ni. Tàbá sọ pé no going back, no going back. and we are not going back because we believe in what we are doing. It's exactly 10 minutes past 11 p.m. local time. So let's come back again to these, you know, powerful history of the Yoruba people as we are just about almost close to one hour, 15 minutes into the broadcast. I'll try and have a phone line open tonight. As if you saw loaded depth, okay? Depth, you know, as if you saw loaded the debt of Nigeria debt gbèsè gbèsè ẹ gbèsè gbèsè àkàn sáfíìsì debt ni mo kí gbogbo grandfather as wa Nigeria debt servicing òun láti fi sọ̀rọ̀ lé lórí ok so a ti sọ̀rọ̀ lé lórí lẹ́yìn ọ̀sán yìí wàá tún máa sọ̀rọ̀ padà lé lórí lálẹ́ yìí kí ló ń fà á tí a ṣe ń sáfíìsì gbèsè Bloomberg lélẹ́yìí I hope it's free ọ̀gbìn àrọ́mọ ní ká tó wá sanwó nísìnyí ok ó free all right subscribe now for limited access àtúndé ó jágbajàgba lọ táwọn èèyàn tó fi sọ tó fi sanwó fèmí náà lèmi náà máa sọ ẹ jẹ́ lọ́wọ́ ẹ tó fèrè yàrá business Nigeria ẹ a ti lo channels lọ́sàn-án yìí a má ti lo ẹ jẹ́ ká lo another one so ṣé ẹ̀yin náà ń béèrè owó ni béèrè owó à ń bọ̀ Fọlákẹ́ Balógun ló kọ ilé ọmọ Yorùbá ni kò kàn fojú ẹ̀ síbẹ̀ ni kò fẹ́ ká dúró ojú òṣèré angel let's come now to this quickly ẹni tó bá dẹ̀ fẹ́ ka history yẹn ẹ bá ti lọ sórí Koiki Media ó wà straight forward ẹ bá ẹ ṣáà click lórí Yorùbá document files ẹ bá níbẹ̀ we have màá ṣe padà bọ̀ lórí eléyìí mo kàn sí ọ̀nà dáhùn ni we have the history we have the ìwúlélẹ̀ self-determination in the case of law of African Commission lesson for Europe Yorùbá nation now oduagbewa why declaring Yorùbá nation will not be illegal amalgamation òlélẹ̀ finally your constituent calls for UK government to another one lélẹ̀ náà lẹ́tà takọ táwọn èèyàn kan kan sí MP ní bíbá àkànyìn lánàá Nigeria rank one hundred and three among one hundred and twenty-one countries on global hunger index so all these are important things that you can educate yourself with and tell people eléyìí ni uh, answer to frequently asked questions ìbéèrè àwọn Yorùbá kingdom àwọn bàbá àròpọ̀rẹ́ ló ló ṣe lé thirty seven pages answer ìbéèrè to frequently ask question concerning Yorùbá sovereign nation so ìbéèrè tí wọ́n bá béèrè àwọn ti níbi answer fún let's see if we can get one or two things from there once again you are watching a live transmission so this is like a map you know Yorùbá country map of Yorùbá nation a ṣe ń padà bọ̀ lórí ìwé bàbá. So let's just go as an example. Answer to frequently asked questions. And I hope everybody can hear me loud and clear. platforms. My name is Olami Koiki. Like I said, if it's not the kind of conversation you want to listen to, I know some of you want Yoruba Nation, but you're thinking it's not the right time. Look, there's nothing like a right time. Let's continue to think that the expedition to Nigeria by these Portuguese, they never thought about when it was the right time. Mosquito were here. They were coming down there because they knew that something was there and they wanted to, you know, they wanted to ex, ex, um, in eh, expedition. There's what's another name for expedition? Because when something is expedition, meaning how I like expedition again, expedition again, expedition, a journey undertaken by a group of people with a particular purpose expedition táwa ń ṣe lọ́wọ́lọ́wọ́ nísìnyí pé a fẹ́ gba Yorùbá nation àwọn kan ní àmọ́ tó ṣe máa rí ẹ má wọrí àwa mọ bó ṣe máa rí tàbá dán because in tó mú àwọn Portuguese máa sáré kiri ní as far back as then we are talking about you know let's look at what they wrote here European explorers the country was discovered in 1470 by Portuguese adventurers fourteen seventy ni wọ́n ṣe ni wọ́n discover ìlú kingdom ilẹ̀ yorùbá kó tó wá pè ní nàìjíríà ẹ mọ̀ wọ́n ti update ẹ̀ nísìnyí lọ́sọ̀ọ́sọ pé nàìjíríà it's not Nigeria as at fourteen seventy but because it has now been changed from you know, Oti Oti the business center Oti ti dọwọ́ sọ́wọ́ ó ti dọwọ́ sọ́wọ́ so you ìwọ tó ń bẹ̀rù pé o ò fẹ́ o ò fẹ́ ṣe wàhálà ẹ̀rù ń bẹ̀ ẹ́ kó má bàa pa ẹ́ sínú ìrìn àjò yìí kò sẹ́ni tó ń gbàdúrà ẹ̀ bọ́ tó bá ṣẹlẹ̀ ó ṣẹlẹ̀ náà nìyẹn it's not gonna be the end of the world. èèyàn kan lọ́dún ti kú nísìn lamẹ́ríkà nínú car park àfikún yọ̀ wọ́n but kí ló mọ àwọn òyìnbó táwọn ń ṣe wàhálà tí wọ́n fi lọ wá ibi táwa wà táwa wà ní àfikúrò níbi táwa nítorí pé gbòdòmútù táwọn kan jẹ aníkàlágé mọ́ra wa lórí ká tètè kọjá sọ́dí náà lọ Koiki ó máa dogun tó bá dogun kò má tà ogun tá a bá jà ó máa pa ok nísìn ní Sudan wọ́n ti ń sọ pé kọ́ ṣe ceasefire ceasefire means that at least kọ́ ti allow kí a onílé nísì plane gbogbo plane lọ ti lọ ti bọ́ǹbù dànù àwọn bọ́ǹbù plane náà ní kọ́ta fẹ́ fi jà but tí èèyàn over five hundred thousand tá a bá dúró sórí tarmac ní Muritala Mohammed Airport tí flight kankan land kí government yìnbọn pa wá sínú bẹ́ẹ̀ bí i international community ò ní sọ ẹ jẹ́ ká rán wọ airport ká block ẹ̀ ẹ jẹ́ ká block ẹ̀ wọ́n ní ah, eh, ẹ̀yà àfi lọ ní that route tá a bá ní àfi ṣe nǹkan kan ìgbà wo là ní lọ whereas in tó mú àwọn òyìnbó táwọn ti ń ṣe wàhálà wa bá wa níbi táwa wà fourteen seventy by Portuguese adventurers and what is the meaning again of. expedition. tó bá sọ pé nǹkan. expedition. ó dàbí àwọn Fúlàní they don't care whatever is going to happen ẹ bá àmúnú wọn kẹ pa wọn they are still coming to Nigeria. Do you know how many Fulani terrorists have been killed? Does that mean that they are not coming? Not that all the soldiers are compromised. We've got to be honest but the problem is àwọn ọ̀gá wọn tó wà lókè lọ́mọ sọ pé eh, eh, eh, make una let them go but the real soldiers of Nigeria are ready to kill and eliminate the bomb terrorists but it is because they always receive calls and that was why they killed Tolulope Arotile because Tolulope Arotile was bombing them from the top and it was giving them a lot of problem so they have to eliminate her take her out of the picture because iṣẹ́ tó bẹ̀ ọ̀tọ̀ níṣẹ́ tó máa ṣe wọ́n ní tó bá ti lọ sókè báyìí ó máa switch off information tó bá fẹ́ fi bá sọ̀rọ̀ á kàn máa bọ́ǹbù wọn bọ́ǹbù wọn bọ́ǹbù wọn ni and the terrorists were becoming concerned they have to now say she died because her friend reversed to her the youngest ever military uh, the, the youngest ever combat helicopter you know, fight go and see how she was you know she was training this Tolulope Arotile you know she, she got she got killed in that stupid contraction called, Nigeria, and you are telling me that Nigeria is going to war. Orioku, you You must be mad. You must be crazy. I don't have any regret when I abuse you all because Egboro Magba She's only less than 25 years old. Kò The best that we've ever had in the history of the Nigeria Air Force or whatever she was flying. 24 years old. She's an helicopter combat pilot, well trained in South Africa, in Italy, I believe, I believe Italy or Spain. And then she was just killed like that. And then, then, then they just buried her. And that's the end of it. Nobody's talking about her anymore. Everybody has forgotten. Even her parents are probably forgotten about her. Because I don't understand what kind of country is that. She's from Ogi State. Very brilliant in maths. And you are telling me Nigeria. You must be crazy for you to be telling me Nigeria is going to work. Who the hell are you to come and tell us Nigeria is going to work? Bomb bastard. The Portuguese were not scared. They were not concerned whether they would die. Do you know how many of them died before they eventually found that beautiful land, that beautiful location that is now becoming a threat to human life as we speak today? And as at now, look at what your bombastic politician can leave for you in Ekiti State in 21st century. Healthcare center. So let's come back here again. So when we say frequently asked question, ìbéèrè some opponents of the Yoruba sovereign nation converge and sent us questions claiming that we have not done our research and intended to bring the Yoruba nation to its knees. To avoid any doubt, I have reproduced one of their statements. Thus, we need answers to some serious questions before some disgruntled and perhaps misguided people who have done no serious research stampede and railroad us headlong into a republic of incorrigible contradiction. And don't think that everybody is going to accept Yoruba Nation. There are some crazy people that are never going to accept Yoruba Nation. They'll continue to tell you that Yoruba Nation, call Yoruba Nation because they don't understand the meaning of Yoruba Nation. So don't, as, don't believe that everybody is going to accept Yoruba Nation. So in one about what about bá For mọ̀ pé Yorùbá nation let's continue to fight for it. Very good evening once again to the live transmission. Okay, I'll do it again. Muki, kí sarah Muki, kí eh, beauty amọ̀pẹ̀ and the rest of you that are with me tonight. So again, let's just take the first question. You know, we might not be able to treat everything, but I'm just, you know, moving around, you know, before we then go back into the depth of Nigeria, which is the most important conversation tonight. But it didn't machine ń lọ síbí ìdí sí ni tó answer for you because they are not seeing a kind of activity I understand. And I believe, you know, Omeyo and some of our, uh, uh, the team today, I don't know whether it's today, but I believe it's today, you know, as much as, um, you know, this was how we were doing as well before. Uh, I think I saw them, uh, you know, in a video, Omeyo, Omeyo, Omeyo. ṣẹgbọ́ It's tún béèrè ọmọ bomb bastard ó But is this also part of Yorùbá Nation news olórí burúkọ Mali? I'm gonna deal with that person now I want the shit. torí pé wọ́n fi pé football ṣé ẹ mọ̀ pé Koiki media platform media ni so nísìnyí tá a ti fi football sí a gbọ́dọ̀ fi football sí àbí olùlọ́sì illiterate lọ dín pẹ̀lú ẹni tó fi tó fi comment síbẹ̀ àwọn wàáyàn púpọ̀ lórí lórí platform wa take you out ẹ̀gbọ́n wọn sọ ó ní is this part of Yorùbá Nation news now lórí burúkú àwọn ọmọ àlè àwọn ọmọ ọ̀rọ̀ kírun gbà tó ṣe kan tó ṣe kan dáadáa tó ṣe kan dáadáa nídìílé yìí ò ń fún mi ló ṣe ń bi mí pé is this part of Yorùbá Nation news as well so mo fẹ́ lọ mú program àwọn mi yọ wá I think uh, you know, Uniben lélẹ̀ ẹ wòran iná bó ṣe ń jó balabala Uniben ó jó balabala kò sí fire brigade bó pépé wà fire brigade náà ẹ wòran ẹ ń pe God ń pe God God náà nìkan náà ń pe God. No, no, This happened to them, many of them. Fire happens all the time in different part of the world. There was a fire in China as well, and I believe 20 people died. This is China as well. So, you know, this China. So, Kemalo Kegoya, Nigeria, Nikonla Mamasokwe, combat Bad, Ishele. No, we take you around the world. We are not biased. China has everything, you know, but yet, you know, uh, there was a hospital fire And uh, from what we are told, 24 people died. But at least I saw some fire engine on the ground. Once again, a very good evening and welcome to the program. So, Bashemba programming here, So at least you can see the fire brigade there. You can see them right there. But yet, you know, uh, because the huge fire, people were trying to get away, smoke, mama, illumin. So these also happened. So we are not here to say, uh, I, mean, I just told, I mean, I could have avoided not to show you the New York uh, accident in Supreme sọ but we are not doing that I don't want to sit down here and say because you know I want Yoruba nation then I will try to bring it as if you know atrocity doesn't happen also outside the world I won't do that okay so but we just want to let our people know that putting us together is not going to work. Even if Nigeria was working to some extent, it is still our fundamental right to say we don't want to be part of Nigeria. I just want to quickly show you, you know, what I saw with Omek. So this is the current situation, you know, in um, in Sudan. As you can see, no aircraft is going to go to Sudan because it is a war zone now. And you can see so many Google on top Saku Saku and see these are all the aircraft that have been bombed in Sudan as I speak to you right now. There's a ceasefire, and I hope they're going to abide by that ceasefire to allow people to go and get water, get food, and get back home while the military are fighting each other on the street until they have a resolution. Mukiyawa Elizabeth Adesanya, Ibom Shegun, and welcome to the program. Uh, Yawa First Bank, Mukini, and the rest of everyone that have joined us so far. Koike, it is breakfast may issue. Will not Nigeria happen to. Yes, issue. Nigeria is jealous. So this is the current situation in Sudan. Gbogbo ibi tó sákùn yẹn àwọn aircraft ọ̀tí blow ni. So forget it. Within the next six months, nobody will travel to Khartoum. Tọ́ba máa dé gan nísìn, àwọn military aircraft ló máa land láti wá gbé àwọn àwọn citizens, àwọn diplomats. So and it's now day four already. Um, but mo ti ráwọn olóyè ọ̀sẹ̀. I think I saw them. ọmọbìnrin pé ń ṣe ló ẹ má òkè ṣé òun lè lè ṣá I don't know let's quickly check. They never allow subscribe to YouTube channel. I think Omeyo says it needs about a thousand people to follow them. You only have ten. So let's make it happen tonight. That is, Omeyo is working extremely hard. One of the dedicated, non, you know, looking back young man in, in Yoruba land let's go and support him even there bá tẹ̀lé máa wo program ẹ̀ lọ bá subscribe so that you know it can give him that push i mean you only have ten so if i give him you know tonight you know half of my own you know people to go and subscribe it's not too much i'm gonna share the link or you can just go there and look for Ìṣọ̀kan Yorùbá I'm gonna share a link ẹ̀ síta so let everybody go there ẹ má bínú pé ó máa show ojú mi níbí because I, i'm actually posting the link in there and i'm gonna be doing the same thing here as well so ẹ Allah click lórí link yẹn kẹ́ subscribe síbẹ̀ so that ìmọ̀ uh, kẹ́ fi bá a follow Omeyo very very hard working fídíò um, tí mo wá gangan ilé ìkọ́ni uh, but I will find the video behind the scene and I will bring it on later on because mo rí pé wọ́n jáde ìṣẹ́rí ìtìpáyẹmí tí mo fi síta lélẹ̀ because I saw Omeyo with some of their orí the other page mi lẹ́nu mo ti rí mo dẹ̀ mọ orúkọ page ẹ̀ gangan ní Facebook kódà pé ìṣọ̀kan or something ló ń jẹ́ hmm, àti àti gbọ́wọ́ tẹ́lẹ̀ lọ́sọ̀ọ́ Lindsay Hilsum, our international editor. Lindsay Hilsum, our international mm-hmm. editor. We're going to talk about the new Battle Back mm-hmm. Africa. Uh, eh? eh, so, anyway. Lindsay Hilsum, our international. So, let's come back to the Q&A quickly uh, because I think we were almost two hours. One, te- one hour, 30 minutes, láti lò. Àdẹ̀tí rí lè gba ojú abẹ ní kò dáadáa. So, ìbéèrè táwọn kan béèrè Will the Yoruba subcultural and unhealthy rivalries, e.g., àwọn kan ní Ìjẹ̀bú àti Ẹ̀gbá òníṣe, Èkìtì àti Ìbàdàn òníṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, come to an end with Oduduwa creation? What will cause the rivalry among sub-ethnic groups when each operates as a separate entity that we call a province? Ẹ̀gbá province ìjẹ̀bú province Remo province Ilaje province ondo province Oyo province ìṣẹ̀kírí province eh, ìlọrin province àwọn kan lè máa bẹ̀rẹ̀ pé Koiki kí ló ń pè ní province lábìlú ìjọba ń ṣàlàyé ẹ̀ ẹ̀ eh, má tijú ẹ̀ jẹ́ ká lọ wá kí ló ń pè ní province tó sọ pé nǹkan province kí ni meaning ẹ̀ because these are things that we want you to all know so tó bá sọ pé province eh, ó dà pé àwọn kan dẹ̀ máa ń lò náà ó ń sọ pé Canada ń lò ó uh, if i'm looking at it here i think canada is àwọn ọdún tó bá tún lo province ẹjọba mi máa fi síta ká lè fi ṣàlàyé fáwọn èèyàn wa ẹyẹ mo kí ìyá mi dáadáa ẹ mi ò gbọ́dọ̀ dárúkọ yín ẹ lára làpítọọpù kan tí mò ń lò ìyá yẹn ló fi ránṣẹ́ ẹ ó gbé ní ó gbé ní brand new ni wọn máa ń sọ olówó àníwájú mi ẹ ọpẹ́lọpẹ́ wọn òun la fi substitute gbogbo tá à ń ṣe ní bíbá if not ẹ àdẹ fi ṣe nǹkan míì mo fi ṣe stock market mo fi ta tẹ́tẹ́ yorùbá nation náà lẹ́yìn yorùbá nation kí n pàdé that's all you know àdúpẹ́ fún yín gan uh, and thanks for the love because látọdún mẹ́ta àwọn ìyá kan náà ṣe bẹ́ẹ̀ náà tọ́dẹ̀ ti sọ pé ẹ torí àsọpọ́tì ìyá onídọ̀tí yẹn ẹ kí mi ṣọ́tọ̀ ìyá kan náà tó ṣe dáadáa fún mi nígbà kan ó send the voice note burúkú kan sí mi mo kọ̀ rẹ́rìn ni mo pé wo gbé kó jágbàjàgbà lọ́jà rí so èyí tẹ̀ ń tẹ̀lé ìyá yẹn tó wọ́n máa fi di June èpè lẹ́wọ̀n máa ṣẹ́ fún un because ó máa frustrate yín because tó lọ́ máa ti and then gbogbo tó máa sọ pé àwa là ń dáṣẹ́ wọn dúró àbẹ́ ìṣirò gbogbo yẹn má bínú pé mo lo àwọn èdè bí èdè ọmọ aláta mad people over the place wọn náà wà là ń dáṣẹ́ ìyá rẹ̀ dúró kò ní da fún gbẹ̀yìn lẹ́ bá ń sọ bẹ́ẹ̀ yìí mídíà wọn wọn máa sọ jágbajàgba wọn náà àwa là ń threat báwa la ṣe ń threatening àwọn yìí ṣé mi threatening àwọn ní tó bá wọn anybody ní kó lọ ṣe wọn náà wà là ń threatening wọn àwa là jẹ́ kí ìyá rẹ̀ pé lọ́nà ọ̀dùn ọjà kí ní kàn wá pẹ̀lú ìyá rẹ̀ mad people over the place èwo ló ń dún kẹ́ẹ̀ òun gbọ́n tán tán tán ní sìn oríṣiríṣi ló wà lórí laptop you know so ìbáṣegan ìyá wa thank you so much you know, for standing there wọ́n change the picture náà àti gbowó látijọ́ tí wọ́n ti mọ̀ mí you know investment rẹ tẹ́fẹ́ láti ṣe sí nàìjíríà tó work you know ọlábàndó tì níbi tẹwà mo fi dárúkọ ìlú tó wà ní wọ́n wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí and so many of you like that you know eh, tó ń fi àdúrà ràn wá lọ́wọ́ but like I said you know we just have to appreciate those that appreciate us as well. Ẹ tó bá dẹ̀ appreciate wa nígbà kan appreciate wa mọ́ ní sìn get the hell out àbẹ̀yẹ tẹ́lẹ̀. So kilo ló ń province? Ẹ jẹ́ ká kọ́kọ́ lọ wá mí nílẹ̀. Àwọn lo province. Eh, wọ́n ní China ń lo province ẹ̀gbọ́n mi ṣẹ́gun ọ̀nà ní Kaba. Èwo ní Kaba? Ìlú wo nìyẹn kẹ̀? Ìlú wo ní Kaba? Ẹ bá mi gbé jáde lẹ́ẹ̀kan sí eh, eh, Mr. Waris. I don't know. rárá àgbà kọ ọkẹjẹ ń gbé ẹ má bínú. hello. mo wà lórí show ó dẹ̀ mọ̀ pé mo wà lórí show ó gbọ́ mi ó mọ̀ pé mo wà lórí show kí ló ń pèsè nígbà tí mo ti rí kẹsàn kí ló ó wà lórí show pẹ̀lú mi náà ó rẹ̀ mo rẹ̀ tí nìkẹ́ pè wà ní ẹ̀gbọ́n mi ẹ̀ka alẹ́ májèmájè bẹ́ẹ̀ jà láti gbèrò kò òun wò mí báyọ̀ dẹ̀ tó ń pè mí sórí program tí mo ti rí ọmọ kò ń distract mi. jẹ́ gbàgbé tí mò ń sọ̀rọ̀ nísìn. ẹ mọ̀ pé tí a bá ń ṣe program tá a bá ti ní kẹ́ pè eh, ẹ máa distract wa ni tá a bá ti ní ká pè ẹ̀hẹ́n Kaba ní Kogi state ok àgbà tí mo tún ń gbọ́ Kaba náà ló wá ń yà mí lẹ́nu. so tó bá sọ pé nǹkan province just to break it down administrative district or division of a country province so tá a bá ń sọ pé ṣé jẹ̀bú máa bára wọn jà ṣé kìtì máa bára wọn jà no there is no need for that because we can táwọn ah, kan tó ń send the stars ni àti ń gba stars lórí system wa ni ẹ mọ̀ mọ́ màbá ti sẹ́tẹ̀ gbóngbà stars nǹkan náà wọ́n send hundred stars ẹ ṣe gan Mr. rola ní àgbọ̀tá àwọn kan máa ń sọ pé stars wọ́n send stars okay Facebook ti ní ká máa gba stars nìyẹn eh, ẹ ṣe gan thank you so much. Um, so everybody will have their own province Ondo province máa Akure province máa wà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ each province will be governed by the people of that province so ẹni tó wà ní Èkó province ẹ̀yin tẹ́ ń gbélé Èkó náà lẹ́yìn máa ṣèjọba Èkó àwọn tó wà ní Ṣẹ̀kírì ló máa ṣèjọba Ṣẹ̀kírì àwọn tó wà ní Ìlọrin Ìbòlò eh, Oǹdó Ìlàjẹ Rẹ́mọ Àwórì tí o báwo la ti dé bára wa báwo la ṣe fi bára jà mo kí gbogbo ẹ̀ tẹ́ wà ní Lagos Island báwo la ṣe fi bára wa jà a ní láti bára wa jà but this motion pé ẹ tí Yorùbá bá ta bá kóra wa papọ̀ ẹnu ọ̀ ní kò síra wa lẹ́nu ìrọ̀lẹ́ pa ìrọ̀lẹ́ pa even gan àwọn tó support yorùbá nation nísìn ní present nísìn sìn bá ṣe ń sọ̀rọ̀ àwọn tó ń ṣe apc pdp by the time tí àgbọ́yé yorùbá nation bá yé wọn dáadáa tí tinubu bá ti lulẹ̀ lọ́hùn because ó máa lulẹ̀ kò sọ́wọ́ ẹ̀ tó yẹ pé ọlọ́run jẹ́ kó rí iṣẹ́ yẹn ìrọ́lẹ̀ pa ẹ má parọ́ mọ́ lọ́hùn ẹ̀fọ́rọ́ lọ sílẹ̀ reality là ń sọ̀rọ̀ ẹ̀ because it now goes back to you know, the then close àwọn browsers púpọ̀ because I don't want them to open too much so Eh, àti mọ meaning expedition ok kò mo fẹ́ fi àwọn ti Portuguese sílẹ̀ kò mo fẹ́ máa reference padà sílẹ̀ kankan báwo ni Tinubu ṣe fẹ́ rí ṣe nígbà tí gbèsè tí Nàìjíríà jẹ lọ́wọ́lọ́wọ́ nísìn à ń lo ninety six percent mo ṣàlàyé fún ní ọ̀sán yìí ibo ni hundred naira note yẹn wà ló mo fi síná hundred naira note tí mo lò lọ́sàn yìí òun lélẹ̀ ṣé gbogbo ilẹ̀ rẹ̀ hundred naira yìí bọ̀ mo ti yá díẹ̀ sí ibi báyìí nísìnyí mo ti yá díẹ̀ sí i bọ́ mo fi yá now tó bá rí i pé mo ti bẹ́ǹdẹ̀ sórí ibi kékeré tí òun wò yìí òun ni owó tí nàìjíríà ń rí lórí hundred naira yìí so for every hundred naira tí nàìjíríà ń pa ṣé gbogbo ilẹ̀ ń rí dáadáa because i'm not seeing my screen i know it's a little bit uh, you know it's not there but at least you can see you know what i mean for every hundred naira tí nigerian government ń pa à ń san eighty two naira fún service debt gbọ́ mi dáadáa o kò ń ṣe gbèsè yẹn gan wọn la ṣe ń san à ń sábìsẹ lọ́wọ́lọ́wọ́ a ṣe ń sábìsẹ for every hundred naira the federal government makes to the tune of billion ni mo sọ nísìnyí o but for every hundred naira àwa ń lo eighty two naira nínú ẹ̀ àfi sábìsì debt ìwọ wá ń sọ pé kọ́nà jẹ́ kí Tinubu ṣe Tinubu lè ṣe ọlọ́run rẹ̀ parọ́ mọ́ ẹ̀ má ẹ̀ má ẹ̀ má parọ́ mọ́ lọ́hùn bí ìyá tó ń parọ́ mọ́ lọ́hùn so and that question again pé ṣé ta bá gba yorùbá nation ṣé àní máa bára wa jà a ní resources ní gbogbo ilẹ̀ yorùbá ilẹ̀ yorùbá tí kò bá wá ní the right resources ó ti di dandan pé the next province ó gbọ́dọ̀ lè support wọn ẹ ti yé nǹkan tí mo mean so let's go further again each province will be governed by the people of that province whatever resources are generated in that province will be used to develop that area. So in tí Ìjẹ̀bú bá ní òun náà la máa fi develop Ìjẹ̀bú èyí tá a bá ní ó ti di dandan pé ká try láti wá bá ṣe máa rà àti bá ṣe máa ṣe trade by barter ibi trade by barter náà là ń ṣe láyé àtijọ́ so èyí tẹ́ ẹ̀ ń sọ pé yẹn tá a bá gba Yorùbá nation ẹ ìyá máa jẹ wá ìrọ̀lẹ́ ń pa ìyá ò lè jẹ wá ìwọ tó rẹ̀ ń sọ pé yẹn Yorùbá nation ò sí mọ́ ẹ ó ti quiet jù ìrọ̀lẹ́ ń pa because like I said ẹni tó bá mọ ọlá lọba mi wá kí ni link àwọn òwe yọ kí lórúkọ link wọn facebook link wọn ó náà pé ìṣọ̀kan ló ń jọ sọmpẹ because i saw muhammed bíi a new video ni àbí old video ó dẹ̀ lè ti sùn ní sẹ́mu lè máa pè lálẹ́ because àwọn ti ṣe wàhálà so à ń fi ninety six percent àfi service debt ṣé kò wá da ká kúrò nínú nàìjíríà kí olúkálukú olúkálukú ní province ẹ̀ because province yẹn tún mí pé a lè produce nǹkan ní province kan kàkà fún the next province kó tó di pa máa export ẹ̀ for example nísìnyí àwọn Ondo ní omi tó pọ̀ àwọn ìyá wa gbémi lékè àwọn ará Ondo nìyẹn pẹ̀lú ìyá mi eh, eh, comfort ológunjà pẹ̀lú àbò ẹ̀ pẹ̀lú sísítà àwọn tó jọ mẹ́ta tí mo gbúrò wọn. Yes, anybody with ease of her resources, you're right, Mr. Daniel láti díroko so ìtolúkálukú bá ní òun náà and sometimes ẹ lè má ní resources tó pọ̀ but the human talent ìyẹn la máa tó train jù as an example nísìn ìjẹ̀bú lè má ní omi mo kàn fi ṣe example àmọ̀pá lómi but a lè train àwọn èèyàn lẹ́yìn pé wọ́n máa di scientist tí province mi náà máa need then we can exchange and ah Mr. Koiki ẹ jẹ́ ká wá lọ ṣe iṣẹ́ ní eh, eh, ẹ jẹ́ ká lọ ìlàjẹ́ mo lè move mo kí ẹ ní prestige a lè kúrò ní ìjẹ̀bú pé torí pé ìjẹ̀bú mo fẹ́ bá wọn ṣe kò wá mí pé ẹni tó jọmọ yorùbá tó bá lọ sí ondo kò ní lè ṣe ìjọba pẹ̀lú wọn níbẹ̀ but it would be based on uh, laws tó bá ní ní province yẹn but because yorùbá ní gbogbo wa we first think yorùbá first so èyí tẹ́ máa fi fún ọmọ Ìgbò ní ààyè ní Ondo province ó ti di dandan pé ẹ gbọ́dọ̀ fún ọmọ Ìjẹ̀bú Òde ní province ní ẹ gbọ́dọ̀ fún ọmọ Ìjẹ̀bú Òde àbọmọ Ẹ̀gbá ní ààyè because kí lẹ fi fún ọmọ Ìgbò ní ààyè fún ní Ondo province òun gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ni àfi tó bá jẹ́ èyí tó ti márì Yorùbá tó ti ní because cherry à ń gbé nílùú òyìnbó tó ọba bí ẹ sí bíbà tó bá márì ó ṣe máa ṣe tán pè ní naturalization ó ṣe máa go through immigration so gbogbo pé ẹ ẹ Koiki kẹ́la máa ṣe pẹ̀lú àwọn ẹ̀yà tó kù ó wà very straightforward immigration law nìyẹn àwọn kan ló máa draft ẹ̀ wọ́n máa draft ẹ̀ to the benefit of Yorùbá people first and their ẹni tó bá fẹ́ tó jẹ́ bí àyàwó tó fẹ́ ni àbọ̀kọ tó fẹ́ ni a dẹ̀ tún máa draft ẹ̀ ní wéde bíi pé bóyá èyí tó lọ fẹ́ ọmọ Fúlàní a gbọ́dọ̀ wà concerned pé lọ́jọ́ iwájú ọmọ yẹn máa wà gbàjọba mọ́ wa lọ́wọ́ gbogbo yẹn làwọn ọlọ́pàá ló máa jókòó ló máa draft the constitution kò ń ṣe gbogbo jágbàjàgbà tí yàrá ẹ̀kọ́ sọ nonsense wọ́n sọ yorùbá nation di àwàdà kẹ́ríkẹ́rí so gbogbo yẹn máa ní ètò kò dẹ̀ sẹ́ni tó lè bá wọn draft kódà ìwọ tó jẹ́ mechanic gan ní right láti bá wọn jókòó síbẹ̀ àwọn kan sọ jágbàjàgbà so let's take another question again ìbéèrè tó tún béèrè òun ni will the principal group of the Yorubas who actively contributed to the crushing Nigeria checkout of Africa altogether undergo a DNA patch or go through a deliverance services. When the foundation is fraudulently built, it will only give an opportunity for few people to enslave others. The elite, which is Fayemi Oloriburuku, ẹ̀wọ̀n tó kọ́ fún yín, elite nìyẹn those are the bomb bastard because ó pèrè lọ́mọ yorùbá àwọn ọmọ bàbá ó lọ́wọ́ but ẹwo tó kọ́ ṣé bàbá ó ṣe ṣé spirit bàbá ó lọ́wọ́ lè forí jí fáyemí pẹ̀lú tó kọ́ fún yìí lẹ́kìtì ṣé spirit ẹ̀ mú kí ìyàwó adẹ́nìkẹ́ ọmọ súnmọ́lá ṣé spirit bàbá ó lọ́wọ́ ṣó lè forgive fáyemí pẹ̀lú ilé tó pè ní health center so the question tó ń béèrè níbí báyìí òun ni pé when the foundation is fraudulently built it will only give an opportunity to few people few people ló ń jẹ nàìjíríà ọ̀dẹ̀ ìwọ tó fi parẹ́ fún nàìjíríà few people ló ń jẹ nàìjíríà wọ́n mọ bó ṣe ń jẹra wọn wọ́n mọ bó ṣe bàbá wa kan pè òde sọwọ èèyàn tó jẹ wọ́n wà presently around pẹ̀lú wa níbí ní UK ọkọ pè mí out of the blues ni bàbá mi dáadáa gidi ni ilé lọ́wọ́ but ọwọ́ àṣẹ one or two things ní níbí báyìí so he throw a call to me. Yeah ọmọ mi wọn around ah, ah, fún dádì aláfẹ́ alẹ́ wọ̀ ẹ́ káàbọ̀ sà. sórí àwọn tó mọ̀ wọ́n tán àwọn máa ń sọ fáwọn pé Koiki gbogbo àwọn olówó wa àwọn élìtì yẹn ara wọn ló ń dùn ọ̀dùn ti mẹ̀kúnnù rárá because wọ́n mọ̀ pé gbogbo wọn mọ̀ra wọn àwọn élìtì mọ̀ra wọn torí wọn ń ṣe élìtì because òun ń rẹ́ náírà lápò àwọn ẹ̀fọn kẹfẹ́ wọn ń ṣe élìtì ó kàn wá bó ṣe fi connect mọ́ Davido tó máa connect mọ́ even gan lè fi ó lè fi connect mọ́ Portable gan because ẹni Portable náà ti ó ti kọjá stage ní hundred naira àti ìṣòwò náà ti ní tájẹ́rẹ́ lápò. àwọn elite ilẹ̀ Yorùbá ò fi jẹ́ ká ṣoríire olórí burúkú ni gbogbo wọn ló pọ̀ jù àwọn díẹ̀ ní wọn ló gbádùn àtọ́bìnrin àtọ́kùnrin they are all okay ṣé ó fẹ́ jẹ́ kẹ́ ṣoríire ni Fáyẹmí kọ́ ilé fún yín ṣé Fáyẹmí fẹ́ jẹ́ kẹ́ ṣoríire ṣé ìwọ lè gbéyàn lọ sínú bíbà I'm sure it's not even functioning anyway ní twenty twenty three wọ́n dẹ̀ ti gba budget wọ́n ti gba owó lé lórí wọ́n dẹ̀ ti sọ pé àwọn dìde ta fún àwọn constitution i'm sure kò lè jẹ́ pé torí nǹkan kan nísìnyí lọ́ọ́ ṣe abandon ẹ̀ wọ́n ti gba owó lé lórí born bastard and when we are here talking a lot of you are saying anybody níbo nation dé yorùbá nation tẹ̀síwájú náà ni ẹ ṣe gan ni bàbá wa Ayinde Usman yorùbá nation tẹ̀síwájú ni because Baba Awólọ́wọ̀ will never be happy bàbá Awólọ́wọ̀ gun ọ̀kọ́rú health center báyìí fún wa nígbà tó wà láyé nígbà tó ń ṣe regional government which is just less than sixty three years ago bàbá Awólọ́wọ̀ wọ ọ̀kọ́rú kan báyìí fún wa ṣé Baba Awólọ́wọ̀ ṣé Fáyẹmí ò jẹ́nu owó bàbá Awólọ́wọ̀ ní ní regional government tí born bastard ẹ̀ wá kọ́ ilé ìfẹ́ yìí ìwọ wọn sọ fún mi pé kí mi ṣọ́tọ̀ o rí pé àwọn elite ẹ̀ lólórí burúkú tó yẹ kó ṣépè fún but ìwọ ò fẹ́ ṣépè fún because you believe in them because Fáyẹmí mo sọ pé five years projection ó lè make sure pé health center yìí ó ń ràn even though pé tí kò ń ṣòun lòun wà ní government ọmọ ẹ tí Fáyẹmí ń pa lójoojúmọ́ nígbà tó wà ní government for eight years do you know how much money was coming through kò ń ṣòwò kékeré kò ń ṣòwò kékeré kò ń ṣe pé government ò fún Fáyẹmí lówó òun náà ń gba tax ó ń gba revenue lọ́wọ́ àwọn company lóríṣiríṣi tó lọ́wọ́ establish lẹ́kìtì but ẹ̀wọ̀n tó deliver fún yín òun ti lọ nísìnyí ó ń sáré káàkiri fún Tinubu nísìn ọba lè tún fún ní slot again because Fáyẹmí was one time a minister tó tún padà lọ sí governor they are always going back ẹ wo Dino nísìn òun náà fẹ́ lọ jẹ governor lórí burúkú ẹ born bastard Dino Malaye òun náà náà fẹ́ lọ jẹ governor ní Kogi state they are never satisfied àwọn elite ni wọ́n dẹ́ ṣé irú ṣé Dino láti náà tún fẹ́ jẹ governor nísìn because wọ́n need the power yẹn láti continue yàyà bello àti dino nísìnyí lọ́jọ́ máa gba fúnra wọn ṣe gbọ́n ìyàwó sarah mokẹ́ ìdára paris and when we are here talking some of you are saying you should keep quiet but one thing is if you think that the expectation that you are waiting for tinubu remember that nigeria is still tin ṣe ok ṣe ti tinubu bá dé nísìn ó máa sọ fún àwọn tí ayáwó lọ́wọ́ ẹ̀ pé èmi ò lè sanwó fún yín mọ́ so that kí owó tó ń wọ nàìjíríà lè kà wá ó lè kà wá tó ó lè tó wá ná he can't do that tinubu doesn't have the power to do that It is a it is an agreement that we are owing and those agreement tá a bá ti fẹ́ẹ̀lì tá a wa ni every month interest ń lọ lórí owó yẹn ni so Tinubu cannot stop the loan tí Buhari ti gbà lórí ẹ̀ tí eh, Jonathan ti gbà it is a continuity yẹn lọ́sẹ̀ máa ń sọ pé government is continuity welcome to the program Unis, and welcome uh, you know, our sister mo kí ní láti Canada ṣàlàáfíà làwọn ọmọ wà baálé wa ń kán bẹ́ẹ̀ ṣe ń bá mi ṣe ọ̀pọ̀rọ̀pọ̀ ọ̀pọ̀rọ̀pọ̀ ẹ máa fi sí wọn lẹ́nu àtẹ̀bá Ìgbò àtẹ̀bá Yorùbá I've told you ẹ̀yin lè máa bá Biafra jà èmi ò bá wọn jà because I don't believe that we should fight them I've told you that is even my own personal view àkóyíkẹ́ ọmọ Ìgbò ni it doesn't matter we cannot fight it alone we need to have that formidable force Ìgbò tó bá dẹ̀ fi wá gbalẹ̀ wa àbára wa jà para wa. But I don't think they want to do that. We know that some of them have that intention. Peter Obi olórí burúkú ni òyìnbó ni Peter Obi ṣiṣẹ́ fún ẹ̀yìn ọ̀dẹ̀. Peter Obi is an agent that wanted to disrupt the movement of the Biafra. But kò Simon Ekpa ò ní gbà fóun. And that's why the autopilot is better than the olórí burúkú does. Àwọn does yẹn ló kó bá Nnamdi Kanu. bastard. Mad people all over the place. Lókè gbogbo alẹ́ welcome to the program as we go into it. So Nigeria, Nigeria, ìlú burúkú, 419 country, the country that has that has turned everybody to where your politician can build this and you are not stoning him to death in 21st century. Baba Olawa will be crying. Baba Olawa ama Ah, wo la ama wo sàlẹ̀ bẹ́ẹ̀ ah lórí burúkú gbogbo àwọn generation tó ń pọ̀ because Baba Olawa ló pọ̀ gbogbo wa. because he wanted the best for us. He might not be perfect man. But as at the time, they believed that they were doing the right thing. But now that everybody have understood that the Portuguese were exploring, I just played the video or the audio. Let's play it one more time. This is the voice of Babakintoye in March last year when I was in Nigeria. I have a lot of recording, but this is the one I can share with us for now. Let's play this. in uh, fifteen 1533, 15 fifteen mo pè ó fifteen thirty three one forty three september trader kan ó wá sí èkó wá sí èkó ó ní èkó lòún wà ìlú àwọn tó pè ní orúkọ wa nínú ọ̀sẹ̀kọ̀ ọ̀sẹ̀kọ̀ àwọn aláàbẹ̀ olùkọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀kan. Only but beyond this place, I hear that there are many big towns in the interior. And not far from here, about ten leagues from here, there is a great city called Ijebu, of called G-E-E-B-O-U, Ijebu Ode, with a great wall around it. That is in fifteen thirty-three. As of the time Don Konye, Ijebu Ode was already more than five hundred years old. Did you, did you hear that? As at the time he was saying that, Ijebu was already 500 years old. And you, you come here and be talking about Nigeria. Nigeria, a country that is not even meant to be on the map. We should remove it as quickly as possible. You think some of your kings, you know, whether they are in uh, Benin, all these, all these Edo people, their king there, so they're all the same with our own king. What is the difference? They know the truth, but they don't want to talk because they are being taken care of. They are part of the elite that we are talking about. iṣẹ́ ìyá máa jọba ni ẹ̀rọ ẹ̀rọ bàbá kan tó tó tíyàwó pọ̀ rẹpẹtẹ ní palace nísìnyí ìyàwó lè jọba wọ́n lẹ́nu ọba ló ba lórí gbogbo nǹkan àwa tí ara ń ni la máa sọ fáwọn ọba wa pé no enough is enough ẹ má jẹ́ kó dìgbà tó bá di gbàsgbòs because tó bá ti di gbàsgbòs I just showed you, you know, you know, uh, Sudan Sudan is going through a lot as we speak right now we pray for ceasefire but I don't see that happening. Ẹ káàbọ̀ to ètò Comfort ilé gbígbà mo So let's go back and you know explore more. So these are some of the things I'm going to be talking more within the next. In know, àtẹ̀túráyè padà sínú ìwé Bàbá Akíntóyè again. But let me just quickly go into the content because we're just moving, you know, because I want to get a phone line in, you know, within the next 10 minutes so that we have ample of time. Program is not going to be more than three hours. There's no point having, you know, four hours you know, I can do three three hours in three times in a day, but I don't want it to go more than three hours. So, and I want to make sure that you know you are also able to contribute for those that want to contribute. I might post the link if uh, WhatsApp me into Loma or Recommend Plan B. Uh, you know, I'm gonna post it. You know, don't worry. Uh, and like I said, the group nobody I uh, post can't block it. Only admin, only post o bá fi post kó fẹ́ post prayer ah níbi prayer àárọ̀ kankan lọ síbi prayer kókó lọ ṣe yẹn ah fún wa prayer so it's only the admin uh, you don't have to communicate with anybody at the back you don't know anybody you know uh, it's just where we will tell you if I'm going live I will tell those in that group you know five minutes before we go live and all other news and information we posted there that are verifiable mostly around Yoruba Nation and international news as well. I'm okay, Mr. Kennedy. Eh, ní ibitewa tẹwà ẹ eh, Ọlọ́run bá mi ṣọyín lágbára Elédùmarè. So this is a book written by a father, the professor himself, that is telling us you know the beginnings, the development of the early Yoruba society. Number three, before Odudua, Ile, you know, before Oduduwa, Ife in the 9th to the 10th century. Number four, the revolution in Ife in the 10th to 11th century. all these things are people were living in those era torí wa náà ṣe ń gbé nísìn like I always say two hundred years from now we are all dead àwọn ọ̀kan á tún máa review nǹkan táwa náà ti ṣe kọ́lọ̀ jẹ́ ká ṣe dáadáa ká lè gbé nǹkan sílẹ̀ dá fáwọn èèyàn because tá a bá ṣe délẹ̀ then we are deceiving ourselves because we are not going to be here forever some people were there at the ninth century tenth century they are no longer with us they have become you know These are people that were, you know, as at the time as well. I just showed you, you know, these Portuguese explorer. They're moving all over the place. They don't care whether they're going to die along the line, but they're explorer and they wanted to see what is happening. We have not even explored who we are. Actually, sì ní láti ṣe a lot of research. and there's too many caves There's thousands of things that is behind the, the, the way the world was created. There's a lot of things underneath the soil, and there's a lot of things that we still need to explore. But ṣébi tí a ṣe sọ pé bí ń pa àwọn ìwọ̀n òrùn ṣé ń tó ń jẹun ní sinimá ní kó lọ explore ibì kan fún mi lóńdó state kò ní ṣépè fún mi pé bàbá fún mi lówó. People are still asking for o fẹ́ yàn níṣẹ́ wá sì ni kò bá wọn send owó mọ́tò kò ń ṣe pé wọ́n fi ń tijú wọn níní. Àwa lè sọ pé three thousand naira is a lot is, is not a lot of money but to people at home is a lot of money. And that's why we are saying to our people, we must fight this until we get it. Forget about our politicians. They are born bastard. Tí a ready to di to tó di pàràǹgídá politician máa sáré. I'm telling you, àìtí dé stage yẹn ni. Tá a bá dé stage bíi pé a ní àgbàmọ́sẹ̀ politicians koko gbogbo but tán ní láyé jáde. Ó máa Oh my, máa sá fúnra wọn ni international community will get involved just as they're doing right now with Sudan and ìjà tó ń lọ lọ́wọ́ ní Sudan is between America and Russia but ìjà Nigeria, it will be between UK America Russia China uh, and uh, France because every one of them will never be the same as what happened in 1967 during the Biafra war tó gún bá bẹ́lẹ̀ ní Nàìjíríà lè rí nísìnyí different countries will support different people. ẹ̀yin lẹ́rọ ẹ pé kò ní rí nobody prays for war because war kì í mú kan tó dá wá people will die you know people ẹ̀ tó sì kò ní lè and that's why we are saying to our people let's push now mo ń gbọ́ tán sọ fáwọn ọ̀dọ́ ní ẹ pé àwọn náà ti fẹ́ bẹ̀rẹ̀ rálì àwọn olórí burúkú tí ìyàwó èrè tó wá da gbogbo ẹ̀rú don bastard tó wá da gbogbo ẹ̀rú tó ń slow nǹkan down àdé sọ fáwọn èèyàn pé kò lè má ṣàlẹ́ ẹ̀ sí pé ọ̀nà tá a máa gbà lélẹ̀ wọ́n ní ọ̀nà tá a fi gbà lélẹ̀ ẹ̀mí mímọ́ sọ fún òun òunṣẹ́ òunṣẹ́ òunṣẹ́ fi fún kọlù òun fi iphone òun fi kọ́lọ̀ sọ̀rọ̀ kan nísìnyí mark people all over the place let's continue there is also the primary of Ife the eleventh up to the fifteenth century ẹgbọ́n tí bàbá kí tó yẹ sọ lẹ́yìn kan pé as at fifteen fifty three no fifteen thirty three 1533, Ijebu has always been a town 500 years before the explorer from Portuguese came. Let's play it one more time. Tó bá yẹ pé ṣe wọlé ni, ẹ ká tún gbọ́n tí àmọ́ àlọ́ máa delete kẹ. Kíni kíni ìṣe kẹ? Lọ delete ro formation yẹn o. Ó ṣe wà lọ́ṣà. Ẹ ká tún lẹ́ẹ̀kan sí i in uh, fifteen thirty three fifteen mo pè ó fifteen thirty three one Portuguese explorer trader náà ó wá sí èkó wá sí ìlú ó ní èkó ló ń wá ìlú àwọn tó ń pè ní orúkọ wa nínú ọ̀sẹ̀kọ̀ orúkọ tó bá wọn máa fẹ́ fẹ́ olùkọ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta ó ní but beyond this place. I hear that there are many big towns in the interior. And not far from here, about 10 leagues from here, there is a great city called Ijebu, of a called G-E-E-B-O-U, Ijebu with a great wall around it. That is in 1533. As of the time Don Konya, Ijebu was already more than 500 years old àwa nìkan ló ń gbé ìlú eh, cities and towns ní áfíríkà àwọn yòókù tó kó nìkan ló ń gbé. And you can see the walls. Wall yìí sì wà níbẹ̀ dọ̀la Ṣàngó Èrìdò shrine Ìjẹ̀bú wall ó wà níbẹ̀ dọ̀la dọ̀la ni mo sọ fún yín as you can see there in this uh, picture. Uh, you know, I might have to send our team you know, to go and do a proper documentary so that we can have up to date. And these are what we are saying to our people. We have a lot to discuss. So be a man, be quick till the day, just to get give us, you know, a better up to because they didn't see we're not seeing anything much, you know, there's no video, you know. So, you know, and these are things that we should also know and archive. But you think what in struggle, àwọn Haúsá káàkiri, àwọn Fúlàní wọ́n ń gbé nínú Ìjẹ̀bú wọ̀ bíjẹ̀bú ṣe ní tiẹ̀ náà oríṣiríṣi Ṣàngó Ṣàngó èrìdò is a system of defence war ọgbọ́n kan tó kọ bó ṣe wà káàkiri náà rẹ̀ a defence war is a fortification usually used to protect a city and town just as Baba Akintoye told us wọn máa ń build ẹ ní láti fi defence mechanism ní kókè uh, Koiki Media team and yàrá units ládìpọ̀ Idowu Michael, welcome to the program. All these, uh, so uh, in the Koiki Media team, so uh, take note, I need láti lọ ṣe proper documentary, you know, of this location so that kí àwọn want wá lè rí dáadáa bó because now we can't see, you know, the better view of it but let's just read it a little bit. And all this has been there. Ewuba Tana built there 800 to 1000 AD in honor of Ijebu noble woman Oloye Bilikisu Sumbo. The location is on Nigeria's tentative list of potential UNESCO World Heritage Site. At the Àtẹ̀mọ́tání gbọ́sẹ̀. Àmọ́tání. Àwa ń dìvẹ́lọ́pù lùlù níta. Àwọn dìvẹ́lọ́pù tọ̀dọ̀ tiwa. Mo kí Prince Roland. Mo kí obìnrin ti ẹwà káàkiri àgbáyé. À dìvẹ́lọ́pù tọ̀dọ̀ tiwa. Mo kí Mr. Akeem ẹ̀ka bọ̀sán. And these are the things that get somebody like us angry eight hundred to one thousand AD ni wọ́n ti build this wall tí bàbá Akíntóyè náà sọ fún wa pé Ìjẹ̀bú has been there for fifteen ẹ̀yẹ́ ká tó gbọ́ again ká tó gbọ́ again. In uh, 1533, 15, mo pè ó 1533, one Portuguese explorer trader kan ó wá sí ó wá sí ìgbésẹ̀ ìjọba. Ó ní èkó lòún wáyé ìlú àwọn tó ń pè ní eh, orúkọ wa nínú ọ̀sẹ̀gbọ̀ ọ̀sẹ̀gbọ̀ wọn ni wọ́n fẹ́ fẹ́ lórúkọ ẹ̀ẹ́dẹ́gbà Only but beyond this place, I hear that there are many big towns in the interior. And not far from here, about 10 leagues from here, there is a great city called Ijebu. Of course, G-E-E-B-O-U, Ijebu Ode with a great wall around it. That is in 1533. As mm. so the time Don Konye, Ijebudo was already more than 500 years old. Àwa nìkan ló ń gbé ìlú eh, cities and towns ní Africa? àwọn yòókù ló nìkan ló ń gbé. That is Baba Kitoye telling me this while I was in Nigeria, uh, 16th of March 2021, the mo record the conversation here. There are some other ones that I cannot give out right now. But let's talk about, you know, this Shango archaeological project of 2018 to 2022. According to, you know, this article that I've just come across, once again, the uh, Koiki Media team, take note of this, you know, we need to go and do proper, you know, coverage so that we can bring it to life Mr. Akinola John so we plan it you know uh, we send the team there you know you can go and do a couple of days there and then uh, you know we can bring this out at least you know from our platform we do a lot of pictures videos from the top you know with our you know uh, with all our gadget that we have on the ground so the Ife mo lè má pronounce it dáadáa bear with me sangbó sungbó bíá sangbó àbí sangbó dẹ̀ ni archaeologic project gives new perspectives on the urbanization history chronologic as well as the social political dynamics of West Africa tropical forest societies. The Ife Sungbo Archaeological Project aims to study the domestic life vernacular architect, spatial organization in the humid forest of the Gulf of Guinea, often forgotten in the mainstream Africa histographic. The Guinea tropical forest witnessed the rise and decline of major demographic and civilization, just as you Akindele sọ, civilization centers long before the opening of the Atlantic trade in the late 15th century. Do you even know who we are? Sir? Why you want to die for Nigeria? Do you know who we are? If you know who we are, every one of us will run away from that name called Nigeria. Taba Moyi Taje Amasakuro for Nigeria, Okay, Mr. Far. One, all these were the reason why history was removed do that we forget our origin àwa wà ní London àwa ní France àwa ìwé ah ìyá má ti jẹ wá o ah èmi náà ti sá kúrò twenty four years àwọn kan ti sá thirty years forty years àìdẹ̀ tí lè sọ pé bàbá ìlà fi padà ṣébi tá a ti fẹ́ padà náà la máa ti rí ìtọ́jú lójú health center yìí unbelievable welcome African Confidential so our team will work towards a visitation to this place and we will do as many you know ẹwọ nǹkan and táwọn fẹ́ nìyẹn àwọn òyìnbó will study civilization wa ah ah oh, pavement pavement measure ita itayemo ilé July 2022. twenty two ẹwọ àwọn Professor Gerard Chonchon and Dr. Emobosa Akpo Orijimia drawing the stratigraphic profile and taking the samples from the content of the pit H1 and H2 Oduduwa College, Ilefe, July 2022. Gbogbo ilé ìfẹ́ last year lélẹ̀. The archaeologists team found the first inside port at this site and continue to interpret the spatial organization and the architect of the site. Ah! yati ti Look at that this is what àwa yorùbá tẹ ká máa ṣe lélẹ̀ tẹ káwa náà náà tó máa bá wa ṣe lé ànídò òyìnbó kankan òyìnbó kankan ànídò wọn we have the we have the we have bàtà àtẹ ní research center and it goes on and on like that but again you know uh, we will continue to do more of this so i'm going to open the phone line briefly uh, because like i said uh, if you want to now call in uh, you know, this is now your own time. Give you opportunity to call. The number is plus 4474 04405917 Oluwa Lokenye. Only WhatsApp only. Two minutes past 12 midnight, uh, and we now have just about uh, say 60 minutes one hour. So we have about 58 minutes precisely. At one o'clock, we will end the broadcast. Once again, a very good morning and welcome now to the 19th day of April 2023. So let's move swiftly. So we close all these, like I said, uh, our team we will work on a visit, you know, a visit to you know that Shambo, whatever it's called. Now let's come back to and again um, I would pick a day where we'll be looking at you know this book, Tiba bakito Koi. It is important that we know about it, uh, you know, which is very, very important. So let me just quickly run through Number six says the traditions of the kingdom founders. Number seven, the kingdoms of Yoruba land. Kingdom niwa, Number eight, the politics of the kingdom rule. Number nine, the kingdoms and the economy, part one. Number ten, the kingdom and economy, part two. Number eleven, the frontier effect. Number 12, the Great Oyo Empire. Number 13, the fall of the Oyo Empire. Ó great nígbà kan, ó padà fall náà ni. Kọ́lọ̀ jẹ́ kí Elédùmarè ọlọ́jọ́ ẹ̀mí kó jẹ́ kí ìran Yorùbá ká rise padà. Àtàbá rise padà, òun ni energy tí a gbọ́dọ̀ lò tó máa ran gbogbo wa lọ́wọ́ àti àwọn ẹ̀yà tó kù ní káàkiri gbogbo àgbáyé. But wọ́n mọ̀ pé ìjọ tí energy yẹn bá ti tayọ, that is the end of the West. They know that already. There's no doubt about that. Wọ́n mọ̀. So àwọn náà ń gbìyànjú ni but ìgbìyànjú tiwa olóma overshadow tiwọn. So number fourteen Yorùbá land in the nineteenth century the wars of change ogun ti bẹ̀rẹ̀ tí ń wọlé dé oríṣiríṣi ìjà lọ́tún lọ́sì. Number fifteen Yorùbá land in the nineteenth century other agencies of change. Number sixteen the Yorùbá diaspora gbogbo àti wàhálà abroad I kàn send owó sílé ẹ ẹ ìyá mi ẹ I màá send hundred dollars sí I send one thousand dollars sílé ẹ kọ́lé ọmọ kìnìún dẹ̀ ti kọ́lé o ó kọ́ sí níbẹ̀ ra lẹ o àwọn ìyá wa nìyẹn àwọn ara lẹ̀ náà tán a lè lọ gbé níbẹ̀ because sometimes our I think now that the technology is much better expectation ẹlòmíì gan-an gbàtọ́ ni wọ́n ra lẹ̀ yẹn gan-an sọ́gbà tó bá dàdúgbò ni wọ́n rí pé kò score iná ọ̀dàdúgbò yẹn rí ṣé wo ló máa wá lọ fa iná wà dúgbò yẹn èlò ló fẹ́ fi pamọ́ ló fẹ́ fi ṣe títì ló fẹ́ fi ṣe bọ́hò ló fẹ́ fi ṣe security ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá lọ diaspora agídí ló fi ń ra ilẹ̀ sílùú mọ́nísìn wọ́n wá rà sẹ́kọ̀ọ́ because àwọn mọ̀ pé kò sí ìlàjú díẹ̀ ẹni tó bá rà sílùú agídí ló fi ń gbé bẹ̀ bí akọ̀ akọ̀ kan síbẹ̀ akọ̀ lọ wọn ṣe two days tó bá dọ́gbọ́n sẹ́ hòtẹ́ẹ̀lì ló máa dé sí we can not continue like that bonsoir mo kí Cameroon ní Côte d'Ivoire ní gbogbo kíbi tí ìwọ̀n Sungbo Eredo bẹ́ẹ̀ so we work towards that so that we can visit it as well once again uh, you know uh, I say good evening and welcome is this Baba book history of the Yoruba people yeah yeah yeah we no na go through that nǹkan uh, the history of the Yoruba people which is this one Baba book here history of the Yoruba people very very important that every one of us, if we have the time, let us go and read it. Àwa máa gbìyànjú, I promise, from this week náà ni, uh, and note we will be reading it more so that we can also, you know, it seems African Confidential has been reading through. We will also be using it as a, as ìjọba máa ṣe program history of the Yoruba, àmọ́ máa wá kà And díẹ̀díẹ̀ song on me bá jẹ́ two hours lábẹ́ fi ṣe program yẹn ni mo lè má ṣe kó gùn púpọ̀ sóra a lè máa jẹ́ káwọn èèyàn tètè gbọ́ ó lè jẹ́ fún one hour ìnà àti tó bá dẹ̀ pé mo máa record ẹ̀ náà ni màá kọ́ máa post ẹ̀ ìnà it's still the same thing so ó lè jẹ́ live ó dẹ̀ lè jẹ́ recorded you know, I can see how I'm gonna be doing that so that it will be adding to the value of gbogbo nǹkan tá a ti gbọ́ tẹ́lẹ̀ àti nǹkan tá a ti gbọ́ so as I say uh, you know, looking at this now ẹ jẹ́ ká increase the funds ẹ̀ padà. So the last part of uh, it is, uh, you know, the Yoruba in diaspora, the politics of the 20th century. politician Politics of the 20th century. The social transformation in the 20th century. So politics of the 20th century call center. Freedom freedom This is what in 20th century politics are doing in Yoruba land. Dr. Fayemi Health Center. can you imagine kò ń ṣe pé Fáyẹmí ò rówó let's go and look at uh, you know ìgbà wọn ni Fáyẹmí ṣe tán ìbí last year ni so let's go to twenty ṣèbí Fáyẹmí was there from twenty nineteen àbí kàbí sọ pé twenty twenty because I know he was there Èkìtì state budget in twenty twenty let's go and look at Èkìtì state budget tèmi fáyemí ló wà bẹ́ẹ̀ ní twenty no no no not twenty twenty two ni mo fẹ́ ta ló fẹ́ kọ̀ọ̀tù twenty twenty ló mo fẹ́ i need twenty let's go back because mo mọ̀ bí àwọn ló wà bẹ́ẹ̀ ní last year so i want twenty twenty not twenty twenty two. To mitigate the effect of the pandemic on the economy, Ekiti State government has reviewed its twenty twenty budget downward from one hundred and twenty-four thousand. No, sorry, I'll take that again. From 124.72 billion naira to 91 billion, with substantial reduction on some classified revenue and expenditure. So, ní 2020, when Fayemi was your governor, the budget was 91 billion naira ẹ jẹ́ ká wo kí ló budget fún health health budget let's see uh, paper ló máa lè fún mi ní breakdown uh, okay let's look at it from here so ẹ wo ṣe rí ẹ wo ṣe rí ẹrì olè olè olè olè ẹrí ẹrí sanwó ẹ bó ṣe tó ó ti jẹ ẹrí bó ṣe dé fìlà owó lọ́wọ́ ẹ yẹ lọ bó píṣọ owó lọ́wọ́ nísìnyí àwọn ẹrí bó ṣe ẹrí bó ṣe ẹrí bó ṣe owó lọ́wọ́ bọ kò jáwó lọ́wọ́ ní ìwà ẹ̀wọ̀n tó fi sílẹ̀ fún Awólọ́wọ̀ criminal these are all your governors ẹ̀wọ̀ bó ṣe rí ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ sọ̀hún ẹ̀ ó ṣe kàbí ní London náà máa ń tẹ̀ ń wò yìí ó wà ó wà ó ṣe kàbí kò tẹ̀ tí sí uber níjọ́ náà lọ́hùn kàbí kàbí ẹ̀wọ̀n tó fi sílẹ̀ fún àwọn Èkìtì yeah gaima ni gbogbo wọn they are all gaima criminal ni gbogbo wọn látòkè délẹ̀ so let's read the budget uh, jẹ́ ká increase funding a little bit. Ekiti state government on Saturday in ní 2020, twenty because he's no longer your governor as we speak right now. Ekiti state government on Saturday announced a reduction at kàbẹ̀ ẹlẹ́ẹ̀kan The State Commissioner for Information and Value Orientation, Mr. Muiwa Olumuluwa, made this known in a statement in Ado Ekiti Olumulua said the government took the decision as his Bactra State Executive meeting at Adoekiti late Friday. He said Governor Fayemi approved a draft supplementary for downward review of the 2020 budget from 124 billion to 91 billion. In the draft supplementary budget, Olumulua said the personal cost will remain at 100% in Olole, with the reduction in the overhead by 50% and grant So, parastatal by twenty percent so personal cost kí ló pè ní personal cost ẹ jẹ́ ká lọ wo english yẹn àní kò ní dáa fún english sẹ́ tó bá sọ pé nǹkan personal cost personal cost means all compensation costs incurred by an employer in connection with employer by such employer of applicable personnel I'm not sure whether he was able to pay all the staff during that time but wọn ò rí breakdown budget yẹn breakdown ẹ̀mí mọ́ tẹ̀ ń wá bí a kà máa rí health ọ̀nà àpò health care lélẹ̀. The council also approved a memorandum of two point five billion credit facility for the medical sector in Ekiti to be accessed by the Central Bank of Nigeria Credit Support Intervention for Healthcare. So wọ́n ti gbọ́ owó lórí bíbáyìí. So five, Mr. Michael Coker, Ekorisa, Love Jane, welcome to the program. Bioshe too is a cabin man on Old Control Cab office. Eh, mo tẹ̀wá bọ̀ pé Fayose náà wà capsha tí Fáyẹmí ni mo mọ̀ pé ọ kọ̀nfàmì fún mi pé wà cap. But mo mọ àǹtí Fayose kan, you know, very very woman ó gùdù burúkú burúkú ó àti gọ́ọ̀mẹ̀ntì ló máa ń gbéra wọn lọ́kọ̀tì. Very very strong woman. Àǹtí ẹ̀ gangan ni o, criminal ni Fayose yẹn fúnra rẹ̀. Mo rò kó bá àǹtí yẹn ṣe. <laughs> ọjà ọmọ ń jà ní. ẹ̀yin ọ̀dà ọmọ àwọn gọ́vnọ̀sì yìí mọ̀ they are criminals. ẹ wo ntí Fáyẹmí fi sílẹ̀ fún Èkìtì wọ́n dẹ̀ ti gba bọ́jẹ́tì lé lórí according to what we are reading here uh, under. So what am I just trying to say is that uh, the government also approved two hundred and eighty-one point nine million for the procurement of laboratory equipment for Ekiti State College of Agriculture and Technology, Isan Ekiti ìyẹn ti wọ mi ó ti wọ gbó lọ Olumuluwa said, Council also approved operation of independent power plant to reduce costs being incurred by the government by 276 million every year. Hmm. He said the IPP will use 24-hour power supply to Ekiti State Government House, Government Secretariat, State Specialist Hospital, Ekiti State University, ṣé gbogbo eléyìí ló ṣẹlẹ̀ ní 2020-2021 according to what we know. So, my people, Let's not live in denial. Yoruba nation is not dead, but one thing is let's come back to the uh, you know the Nigeria debt. And if you go back to you know the topic that we've been talking about you know in the last few days, uh, the KPMG story about Nigeria that are not going to get a job. Uh, if you go back to, I mean, we were sticking to Chinese television. You can see the projection. You can see the debt ratio then ask yourself the truth ẹ̀yin ọmọ Yorùbá kì í má sọ òyìnbó tó pọ̀ jù ṣe fíì pé Tinubu lè wá rescue yín looking at these two projections because gbogbo nǹkan is all about the projection ẹ ọ̀rọ̀ Ọlọ́run sílẹ̀ ẹ má fi ọ̀rọ̀ Ọlọ́run wa máa fi èdè sí bàbá níbí bá ìnà kólókálukú mọ Ọlọ́run nínú ara ẹ̀ torí pé èṣù ẹ náà mo lè sọ pé èṣù devil ló pọ̀ jù nínú yìí because èṣù èṣù tàwa lá lè ṣù èṣù ń ṣe nǹkan tó bàjẹ́ ẹ̀yin tẹ́ bá sọ pé ẹ̀ láìkè èṣù problem nínú yẹn èṣù kan tó dání fáwa devil làwọn ọmọ evil spirit tí gbogbo yín gbé káàkiri so ẹ̀yin tí ẹ ní gọọmenti tó ń bọ̀ yìí ṣe fi pé this government pẹ̀lú projection méjèèjì I will continue to talk about it continuously and each time I talk about it I talk about my you know, OEC as well because for you uh, okay I think we have our first caller coming through. Uh, but well, what I'm about to finish the call bá wọlé me. no no no no I don't take video call mo sorry gẹ̀ don't ń pè yẹn ẹ máa ní láti again and uh, we don't take video call Tell ń pè the video The video náà mo fi bá uh, Nigeria unemployment The bá fẹ́ is not a video call ẹ pè wá lórí normal call uh, we don't take video call because ẹ lè wà ní wòwò ẹ lè jọkùnrin kẹ́ wà ní wòwò ẹ lè jọ bìnrin ẹ lè ṣe screenshot ẹ ní kó ìkì lórí yín ní wòwò. So Eregbe's on social media. I'm just joking. So Nigeria unemployment rate could likely come máa change lọ́dún yìí. Bí wọ́n wá change the next year o, I don't know. But pé the first six months of your government tí ẹ̀yin ló kò máa wá survive you forget it, it's not going to happen. So if anybody is thinking that, you know, um, ẹni tó ń pè àgbà fídíò kọ ẹ bá fẹ́ pè ẹ pè properly but we are not taking any video call normal call is okay with a WhatsApp call I mean so so let's understand this again I love this you know my reason was a love grab to you because it gives us oh political from Nigeria but in Nigeria uh, okay. now tá a bá ń wo kinní léraléra because the more tá a bá ṣe ń wò the more ni understanding ẹ̀ máa wá fún wa ẹ jẹ́ ká gbé kọ́ọ̀lù yá wa ká tún máa bá ètò yẹn lọ hello caller. ẹ kálẹ́ mà. ẹ kú ètò. ètò nìyẹn. ìbéèrè ti tèmi ni pé irú ẹ̀mú gbọ́ngbẹ́ sọ pé oníkálukú ìlú ẹ àbí síbi àbí táwọn pé gbogbo ìsọsí kan bá níbẹ̀ ni wọ́n fi develop àwọn ìlú yẹn. is okay ẹ jẹ́ ká clear bẹ̀ yẹn these are just not the complete uh, fact based on interpretation. ẹ mọ mo kàn fẹ́ kó lè bẹ̀rẹ̀ lé lórí mi. okay yeah go ahead. Yeah. ìbéèrè mi ni pé irú ìlú mi sìn òkúta ni wọ́n ń fọ́ ń bẹ̀. wọ́n dẹ̀ ti ń fọ́ wọ́n ti ń fọ́ òkúta yẹn tẹ̀ kó tó di pé wọ́n bí mi torí mo gbọ́njú bá ni pé wọ́n fọ́ òkúta bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ní fọ́ òkúta yẹn di ọ̀la. sọ́mà tí mo wá ń bá àwọn àbúrò mi kọ̀ọ̀kan sọ̀rọ̀ ní à wọ́n mà ti ta ibẹ̀ yẹn mo ní wọ́n tà kẹ̀ ọ́ nìyẹn meanwhile bí ọrọ̀ ajé tìlú yẹn dẹ̀ ní nìyẹn tẹ bá dẹ̀ wọ títì ìlú yẹn kódà jásí jásí gegele ní pọ̀ ọ̀nà tó wọn ní ìlú yẹn kò sí kankan tí wọ́n fi ṣe bẹ̀ wọ́n dẹ̀ hmm. fún òkúta ní ìlú yẹn wọ́n dẹ̀ ti dá irú yẹn kí lèèyàn wá fẹ́ ṣe sí yẹn wà tó jẹ́ pé kí Yorùbá bá dúró. ok màá sẹ fún yín nísìnyí kódà màá sẹ ìbéèrè tó dáa ni ìyàwó béèrè ẹ ṣe gan ni màá màá jẹ́ kẹ́ drop so that ẹ lè gbọ́ answer yẹn ẹ ṣe gan ni ìyàwó a very beautiful question there let me first say gbogbo tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà mi sìn a ah, láṣẹ lórí as it is right now i'm talking about ibi tó ti ń fọkùnta ibi tí gold wà ibi tómi wá wà ibi tílẹ̀ wá wà and so on and so forth but ìjọ tí àwa àti nàìjíríà tí relationship àwa àti nàìjíríà bá ti wà dissolve gbogbo ẹni ìlú tó ń ṣe operation lórí ilẹ̀ yẹn tí a pè ní geographical káàtì tọ̀dọ̀ tiwa ẹ jẹ́ change map yẹn lẹ́yìn so that kí understanding yẹn lè jáde dáadáa. And I'm talking now just from my own expectation of how things will be. Ṣé rí gbogbo tí a jẹ́ ilẹ̀ Yorùbá ẹ̀ Chinese ló wà níbẹ̀ ni Africa kan ló wà níbẹ̀ ni they would then have to do a new negotiation with us not the negotiation tó ní pẹ̀lú Nàìjíríà wọn bá ní hundred years negotiation pẹ̀lú nàìjíríà that becomes invalid automatically ẹ fún mi ní one minute mr ewa ẹ dẹ̀ mute background yẹn it becomes invalid níjọ́ tí àwa àti relationship àwa àti nàìjíríà wà sí mọ́ but not until then a ní access láti sọ fún china tó wà ní kogi tó ń fọ òkúta pé kó kúrò níbẹ̀ because nigerian government ló fi wọ́n síbẹ̀ but just as Britain ṣe kúrò ní EU relationship yẹn ó ti cut out wọ́n máa review relationship yẹn we might now say okay yeah, Nigeria fún yín hundred years àwọn lè fún yín hundred years à fún yín ní fifty years but tax ẹ̀ máa máa san níbí báyìí tó o bá wá tẹ́ yín lọ́rùn ẹ jẹ́ ká ṣe kéde ká gbé fẹ́ lòmíì and I believe that answer the question it might be much much better than that but that would be the expectation but we cannot do anything right now until we take the land tá a bá ti gbalẹ̀ yín padà every relationship tá a bá ní pẹ̀lú ìlú kọ̀ọ̀kan ó change because we're gonna start having what they call new diplomatic policy between countries to countries. ẹ̀gbọ́n sókè ẹ̀gbọ́n mi wà. ẹ ṣe gan ẹlẹ́gbọ̀n ọ̀dọ̀ dúpẹ́ dúkẹ́ gbé jáde lé ètò yìnyẹn mo break it in four ways. ìkan ẹ sọ lórí ipa Yorùbá ibi tá a ti ń bọ̀ which means history wa. Hmm. The second one, it is Okpa province. Yeah. The third one, it is Okpa the Fayose. Mm-hmm. Mo fẹ́ mú lábẹ́. Ṣẹ́rí ti Wíṣíkì wa tẹ̀ sọ yẹn, ẹ̀rá ì ti bẹ̀ gan. Nígbà tí bàbá Akíntóye sọ, wọ́n ní wọ́n wá òyìnbó tó sọ̀rọ̀ yẹn gan. Nígbà tó sọ̀rọ̀ yẹn gan. Ìjẹ̀bú ti wà ní five hundred years old. Bẹ́ẹ̀ni sà. Bọ̀ ẹ jẹ́ ká wá bira wa, Ìjẹ̀bú yẹn ń gbà yẹn. Ṣé politician ló rúlù wọn ni àbí ọba? Ọba ló rú kò ṣe politician. Ọgbà yìí, ọba ló rú. Kẹ́ni ọba tí wọ́n sọ yẹn, ẹ jẹ́ fi example, ọ̀yìn gan ṣe example. Hmm. Ṣé ní bàbá bàbá yìí? Hmm. Ó lè jẹ́ alágbára kan ní àsìkò báyìí ọ̀rọ̀ mi ti wà yẹ. kò mí pé kò mí pé ọba èèyàn tó ń fi ṣe ọba yẹn ó ní agbára ju ọba báyìí yẹn lọ. Hmm. bọ pé kí ìlú tó ni gbogbo wọn sowọ́pọ̀ oníkálukú kúrò ẹ̀ pọ̀ wọn wá yọ èèyàn kan fi ṣe ọba wọn. Hmm. ìbẹ̀rẹ̀ bí ọba ṣe bẹ̀rẹ̀ nìyẹn. òyìnbó tó dẹ̀ dé ẹ máa wo bọ́n ṣe bà wá jẹ́. Hmm. nígbà tó wà lọ wọn kó wa lọ ṣe rí pé àwọn tó bá ní lídà yẹn kò fi wọn sípò kankan mọ́ hmm. ó yọ wọn kúrò ó wá fi ímélì rẹ fi ṣe ọmọ ọba yẹn hmm. ó wá fún politics kí dẹ̀ ní politics yẹn ìmí lọ ìwé òyìnbó ìmí jẹ́ ẹlẹ́sìn bíi christian or muslim. Hmm. àwọn ló wá dàrú ọba gangan kó yẹ kó jẹ́ lídà democracy tó yẹ kó dalẹ̀ yẹn. kó wá ní cabinet ẹ ká ẹ báyìí ká lọ jìnnà púpọ̀ tá a bá ní ká wo mo kí ìyàwó ayẹyẹ oge ẹyin mo fẹ́ kí mo ti dọ́gbọ́n dá ìgbọ́n mi wà dúró kẹ́ ẹ lè rí bí ẹ ṣe important sórí platform wa tá a bá lọ wo ọbalẹ̀ UK wa níbí báyìí nísìn King Charles God bless King la máa sọ níbí báyìí ṣe mọ̀ pé tó bá fọ́ọ̀mù gọ́fìmẹ̀ntì tó nísìn wọ́n gbọ́dọ̀ lọ gbàṣẹ lẹ́nu ẹ̀. because òun ni ìbẹ̀rẹ̀ fún wọn. òun ni bàbá wọn. that is how it is meant to be in Yorùbá land bó ṣe rí tẹ́lẹ̀ nìyẹn from my understanding kó tó di pé gbogbo ẹ̀dá rù lọ́tún lọ́sẹ̀ ẹgbẹ́ òsókè. wọ́n yọ wọ́n kúrò hmm. wọ́n fi ara wọn ṣe. olùfàgò hmm. jẹ́ pé ká bá òyìnbó nǹkan fọ́rínà la máa ń láìpẹ́. Hmm. ìyẹn lọ bẹ́ẹ̀ mi fẹ́ go too much because of àsìkò o ti lọ point yẹn ṣe ni lórí covid tẹ̀ sọ yìí bí èmi ṣe wà yìí ọmọ èkó náà bínú sí Lagos Island mo ní pé Lagos bí mo máa ń tẹ̀lé ìlú àwọn òbí mi ìbẹ̀rẹ̀ hmm. ni wọ́n pè ní ìpètù ìjẹta. a máa ń sọ ìjẹ ìbàlẹ̀ wo bọ̀ wọ́n ké wa mọ́ Ọ̀ṣun hmm. bí èmi ṣe wà èmi tó papọ̀ kí mi mọ́ èjì. Again, gbogbo gbogbo gbogbo ṣẹ́ni gbogbo area yẹn because I think we have a program uh, you know, tí Bishop Adesina wa sọ̀rọ̀ lé lórí táwọn kan bẹ̀rẹ̀ sí ń pè pé ah ìnáwó ṣe sọ́yìn àwọn láìkẹ́ bẹ́ẹ̀. again are so many of the problems tí. Eh, a lè sọ pé the new era of olórí burúkú àwọn politician tó wá Dick Stott, distort because wọ́n mọ̀ọ́mọ̀ ṣe yẹn láti fi mú nǹkan tó ń pè ní divide and rule wá láàárín wa. of course. so gbogbo yẹn nísìnyí again you know, has to be you know, has to be reviewed carefully so that uh, you know, everybody you know, can be able to at least say they are well represented because you know, kò sí bí a ṣe máa pé sọ pé ah káwa lọ fẹ́ yí ọ̀kọ̀kan yọ ọ̀kan náà the game is part of breaking breaking breaking tí àwọn especially àwọn military ló dàn kí ṣe a lot of things you know, uh, you know lọ break gbogbo àwọn state yẹn also the different state and all that yeah ẹgbẹ́ òṣèlú. òyìnbó náà ló ṣe ṣe kọ́kọ́ hmm. pé aṣọ òmìnira nàìjíríà wọ̀ ni ṣẹ́rí ṣẹ́rí kan tí wọ́n fàyọ lórí profit wọ́n pé a lè ṣe any profit hmm. a lè ṣe any wẹ́ẹ̀lì gbẹ́mí níbi kankan wọn kókó bẹ̀lẹ́ gbé ẹ jẹ́ kí àwọn ọba wọn ní representative nínú decision wa. Hmm. because àwọn ní ìbẹ̀rẹ̀ ayé wa àwọn ní òbí wa. Hmm. tabadẹ sọ ọba ẹni fòrò kẹgbọn mi yé dada jẹrìí nígbà náà wọn pọtugí lẹ pé kẹ bá wo Lagos àbẹ̀wò ọba tí wọ́n ń pè ní ọba ló wà lẹ́kọ̀ọ́ mi lérò pé owó tó mẹ́rin ọmọ àrùn hmm. wọ́n ń pè ní ọba hmm. many of them baálẹ̀ ni wọ́n hmm. bọ̀ nísìnyí wọ́n ti ń yọ ọba ká tó bẹ̀rẹ̀ province yẹn ẹ jẹ́ ká wádìí ká ló wọ́n jẹ ọba ṣé politician ni kó bá jẹ́ politician ni ẹ rántí anybody kí politician bá ti fi jẹ ọba ẹ̀kọ́ òyìnbó ló fi jọba ìṣẹ́dá kí politician lo ìwé ọ̀pọ̀ lu ẹ̀sìn politician hmm. yẹn bá jẹ́ muslim á lò tó islam àfijọba ó bá dẹ̀ ló níwèé á lò tó ìwé àfijọba. Hmm. oríṣiríṣi àwọn bàbá tí ní àwọn àwọn àdókò ètò àwọn òyìnbó nìyí nù wọn. àwọn ni àwọn ni àwọn ni the new uh, you know, ruler on behalf of àwọn òyìnbó. ẹgbàá hmm. ẹgbàá tẹ bá rántí pé a lo um, dynasty ní some few weeks back tí mo sọ pé àwọn tó jẹ́ the real dynasty yẹn gangan wọ́n ti tì wọ́n wọgbó because àwọn the new era àwọn tó ń jọba yìí kan tá a bá ní ká wá wọn lọ délẹ̀ ní kúlẹ̀kúlẹ̀ they are not the real dynasty you know, of that you know, of that stool. ẹ jẹ́ fún ilé ẹ̀sán pẹ̀lú kan ẹ wo ẹ̀dẹ́ ẹ̀dẹ́ ní Ọ̀ṣun Hmm. ẹgbẹ́ tí owó kan tó ní ìlú báyìí ó ní kankan hmm. ọ̀bálẹ̀ wọn tẹ́lẹ̀ ọba náà jẹ́ sí ta ló ọba yìí. And the reason is wọ́n dé wọn ládé láti fi fún wọn ní a kind of a superior power which the politicians are doing. Ẹ̀gbọ́n èèyàn tó dé ládé yẹn ọba tó dé ládé yẹn hmm. ló yẹ ká gbé ọba yẹn ló yẹ ká gbé omi tán ọ̀rẹ́ hmm. And, and these are these are the challenges that we are and, and these are the challenges that is holding the the Yoruba nation back because because we have this set of people that are kind of àwọn ni wọ́n dàrú àbẹ pé wọ́n ń darí Dariwa wọ́n darí wa hold wa padà sẹ́yìn ni because more we just see àtúntò bá wà things will fall in place automatically and they are not ready to do so mo kí bàbá ọlá ṣéwù. jẹ̀ǹtà bá ṣe bẹ́ẹ̀ ẹ̀kọ́ mi gbé à ń produce education ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀zágbèdè ẹ̀wọ̀ ọ̀bẹ lẹ́kùnrin nígbà tó yìnbó dé tí ọba náà jẹ bẹ hmm. ta ló wà ní dáadáa hmm. ta ló wà ní dáadáa pẹ́ẹ́lì wọn ò ọba. Hmm. èèyàn tó fún yín ní ọba yẹn tó fún yín ní àṣẹ yẹn òun yín hmm. òun yín abẹ́ ló yẹ kẹ́ wà kò yẹ kẹ́ máa bá tàkà hmm. òyìnbó òyìnbó ṣe débi pé máa bá tàkà òun pọ́blẹ̀ ṣe ń wà. mi fẹ́ lọ jù lórí yẹn ẹ jẹ́ wá mú lórí fáyọ̀kẹ́ fàyọṣe. àmì fàyọmí. fàyọmí fàyọmí ẹ. ṣẹ̀rí skul ṣẹ̀rí clinic ẹni ó kọ yẹn. bẹ́ẹ̀ni sà. jẹ́pẹ́ tani ẹrù mi pé ó ń fi clinic yẹn hàn. àwọn èèyàn tó bìlífù bí bàbá wa ní òyìnbó ni. Hmm. báwọn òyìnbó bá wá sí a gbé wọn lọ́bẹ̀ and this is our health center. Hmm. we have this we have this thing because àwọn lórí bíi bàbá wa whereas kó bá jẹ́ ọba ìlú yẹn ni kó bá jẹ́ ọba ìlú yẹn la gbé adé fún ọba yẹn máa kí fún pé ilé ìkọ́ ló yẹ ṣe síbi because Awólọ́wọ̀ ṣe ju eléyìí lọ. oyè hmm. yín education wa hmm. one of our problem tàbá ti ní education a máa ń ní ìgbéraga hmm. tàbá dẹ̀ ti ní religion tàti wà nínú religion báyìí a máa ń ní ìgbéraga kò ní problem wa education tí Fáyọ̀ṣe ní Fáyẹmí nǹkan tó ń believe bó yẹ kó òun lè ṣe ló ṣe ta ló lè question ẹ bọ̀yàn tó lè question ẹ ó yẹ kó wà ó ní ọ̀wọ́n ọba wa hmm. because ọba máa ń question ẹ ọba òun ṣe individual hmm. ìlú nìyẹn ìlú ló kọ́ ẹ̀sọ́ ẹ̀ bọ̀ wọ́n gbé ọ̀wọ́n báyé sí ipò wọ́n ti lè sọ ọ̀rọ̀ yẹn. ò hmm. ní pọ́blẹ́mù wa jẹ́rí gbogbo ilé tá ń ṣe anybody tó bá ní ẹ̀ kó bá kàwé kó wà professor kó jẹ́ engineer kó jẹ́ doctor kó jẹ́ anything kọ́kọ́ gbé sẹ́gbẹ̀ẹ́ náà ẹ̀yà ẹ tí ò bá ní ẹ̀yà ò ní education ẹ̀yà ẹ̀ ló kọ́kọ́ wà náà before kó tó ní education. kọ́kọ́ bìrẹ̀ ẹ̀yà mi dá mm-hmm. ẹ̀yà mi dá who are my people. tẹ̀ríkà bá gba Yorùbá ní sọ àwọn ẹlòmíì dẹ̀ ń sọ wọ́n ní àti ní Sunday Benin Republic mo fẹ́ correct wọn bí kankan bẹ́ẹ̀ yẹn wọ́n gbàgbé ni pé Sunday Ìgbòho ò jà fún Ìgbòho Sunday ò jà fún Èkìtì Sunday ò jà fún Ìjẹ̀bú Sunday ò jà fún Ẹ̀gbẹ́ Sunday ò jà fún mẹ̀mẹ̀mẹ̀mẹ̀mẹ̀ ìlà ọ̀rọ̀ Sunday ń jà fún Yorùbá Oòduà Yorùbá tọ̀ débẹ̀ ní republic o hmm. ẹ má gbàgbé bí Sunday bá wà nípò yẹn ó jà fún Yorùbá náà bẹ́ẹ̀ náà ni hmm. mo máa ń sọ báwọn èèyàn kan àpótí ní Sunday hmm. kí Sunday bá wà ní Brazil ó ń jà fún Yorùbá bẹ́ẹ̀ ni hmm. ẹ̀yin bẹ́ẹ̀ ń pè ní Sunday bẹ̀rẹ̀ yẹn ni wọ́n fi ra yín kalẹ̀ yín jà sí. Sunday máa kàn lọ máa kàn lọ ẹ̀gbọ́n mi mo fẹ́ bẹ̀rẹ̀ fẹ́ yín gan fúnra yín ẹ mọ ipò ara mi o mídíà ní hmm. ẹ ti wà establish ọ̀hún èèyàn wa máa bá yín ni wọ́n máa gbé ọlá wa wọ́n máa gbé òkú wa ni ẹ ti sọ̀rọ̀ ń pa àwọn Ìgbò ẹ ti sọ̀rọ̀ ń pa Yorùbá dáadáa hmm. ẹ dúró bí oníkálukú wọn máa wá bá yín nísìnyí ẹ gbà bẹ́ẹ̀ wò thank you so much that's our uh, regular uh, ẹ̀gbọ́n mi wà ní uk báyìí lájọ wà iṣẹ́ takuntakun ni wọ́n ṣe níbí we have half an hour left you know uh, and we will also continue to take calls on hello caller. ẹ̀ka lẹ́ bàbá tv ẹ̀ka bọ̀ ẹ̀yà mi jẹ́ wà tẹ́ ń pè pẹ̀lú fídíò kọ̀ kẹ́ má lọ pé ẹ lẹ wà naked àbí. ẹ̀gbọ́n <laughs> òsókè iṣẹ́ lọ́rọ̀ tí wọ́n tẹ bá rántí ẹ rántí pé ìpínlẹ̀ sáwọn fi ṣe rẹ́pọ̀d kan hmm. tó dárúkọ àwọn ìlú kọ̀ọ̀kan tó sọ pé ìlú kì í wà láì ní olórí tó bá ṣe ń dárúkọ àwọn ìlú yẹn á ọba tó tó rúlù tó hmm. jẹ́ olórí ìlú yẹn hmm. ló fi kọ orin Adéyẹmí Aláàfin wọn máa ìlú yẹn pọ̀ so wọ́n change gbogbo kìnìyẹn ni àwọn olóṣèlú àwọn politicians wa then hmm. ṣẹ́rí tẹ bá wo gbogbo nǹkan tẹ gbé sójú screen sí ó gbọ́ the Yorùbá people the history of uh, Yorùbá people ṣẹ́rí history yẹn the world history yẹn ó dàbí ó dàbí password ó dàbí code ó dàbí formula tẹ bá ń ṣe mathematics tẹ fẹ́ arrive the answer hmm. formula tẹ máa lò history yẹn gangan ni problem wọn ṣe láwọn pípù yìí wọ́n wicked gan wọ́n dẹ̀ ti máa ń ṣe iṣẹ́ wọn sílẹ̀ tipẹ́ wọ́n ti rí bàbá professor Akintoye ṣe pé historian ni wọ́n. wọ́n mọ̀ wọ́n ti mọ̀ pé bàbá yìí ń bọ̀ wọ́n ti àwọn ti mọ̀ tipẹ́tipẹ́ wọ́n ti mọ̀ pé bàbá yìí fẹ́ ó fẹ́ mú nǹkan jáde tipẹ́tipẹ́ years back àtìgbà yẹn lọ ti kọ́kọ́ nǹkan tó kọ́ ṣe ni pé wọ́n kọ́ lọ yọ history kúrò ní kúrìkúlọ̀mù wa àwọn ti rí bàbá Adédọ́yè tó ń bọ̀ ti pẹ́ years back so wọ́n lọ yọ because history yìí ló máa jẹ́ kí lórí àti sùn àti gbàgbéra history yìí ló máa jí wa ló máa wé wa ọ̀ hmm. wọ́n á lọ yọ kúrò nínú educational kìíní wa hmm. ká má bàa sọ ká má bàa tàbí kí iye wa má bàa sọ. Hmm. ṣé wàá rí àwọn pípọ̀ yìí wọ́n sì sáà bá jà yìí wọ́n burú gan ìfù ni wọ́n ṣùgbọ́n ọlọ́run àwọn àmà borí wọn. bẹ́ẹ̀ ni bọ́ọ̀nù kò sọgbọ́n. kẹ́rí tẹ bá rántí nígbà tí kíni endsars yẹn ṣẹlẹ̀ àwọn youth yẹn. bẹ́ẹ̀ni. kẹ́rí àwọn western world yìí ìka ni wọ́n ń kọ́. ṣẹlẹ̀ àwọn ló jẹ́ ẹ rí pé nísìn nísìn àwọn youth ń sìn gbogbo àwọn ará nàìjíríà ló fẹ́ ṣe skit wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kán rìlíìsì kínní yẹn ni kán máa rówó níbẹ̀ sódà kán má bàa lè bẹ̀rẹ̀. ẹ mọ̀ fojú ẹ mọ̀ fojú kẹ̀gbọ́n for information for information ta gbọ́gbọ́n sẹ̀ wọ́n jẹ́ kí wọ́n relax visa díẹ̀ fáwọn youth nígbà yẹn nílé. yes. Hmm, wọ́n relax visa. ẹni pé ní nàìjíríà gbogbo youth ló fẹ́ ṣe speech nílé lọ́wọ́ àti social media ló ṣe speech wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kínní kí wọ́n bá kí wọ́n má bàa ronú lọ wípé bí àwọn tó fẹ́ dìde fún wa another uprising wọ́n yẹn eh, distraction lọ fi ń ṣe fún wa òun lè máa rí gbogbo fámìlì àti ìyá àti bàbá wọn lè máa mú ike ragolis kan máa sókè àní ìjọba ìpínlẹ̀ wọn ṣe òṣì hmm. so wọn mọ wọn fi lè gbé yẹn ṣe distraction ni so that káwọn èèyàn má bàa tún sọ jí wípé àwọn fẹ́ dá àwọn tó fẹ́ protest against ìjọba wọn. Hmm so yorùbá nation yìí òun náà la lè fi gbára wa sílẹ̀ ẹ wo ẹ wo subsidy tó fẹ́ yọ yìí sìn hmm. eight hundred million dollars ní World Bank máa yá Nàìjíríà tá a lè máa fi twenty five years san padà. Hmm. now ṣé òyìnbó òyìnbó ẹ fẹ́ yá ìlú ní eight hundred million dollars ìlú tẹ̀lé fẹ́ yá ní eight hundred million dollars yẹn tẹ̀ ń sọ fún yín wípé owó yìí o káàṣì làwọn máa máa disburse dẹ o hmm. that is kò ní ní record hmm. wọn máa kúnlẹ̀ wọn máa wọn ti to owó yẹn sórí tébù in bulk wọn máa kúnlẹ̀ wọn máa ta láwọn èèyàn lọ́wọ́ wọn lo excuses wípé because àwọn tó ń gbé ní rural area tí wọn ní bank tí wọn lè ní bank náà ní account number so àwọn máa fún wọn lówó yẹn ní káàṣì ó da ẹ̀yin tẹ́ ẹ fẹ́ ṣerú nǹkan yẹn tí ìbá ṣe pé jìbìtì lẹ fẹ́ lù generation to generation ó láṣẹ gbọ́dọ̀ dìde wà bá ṣe máa kúrò nínú ìgbéyàwó rádaràda tọ́nà fọwọ́ sí. nínú eight hundred generation tó bá palẹ̀ mọ́ hundred kúrò nínú ẹ̀ tọ́nà that person náà yọ hundred tó end of some six tó end of this was six hundred gbèsè eight hundred yẹn gbogbo wa máa san. ọtí ní káàkiri àwọn disbọ́ọ̀sì ẹ̀ káàṣì kò ní rẹ́kọ̀d. àwa ní world bank kẹ̀dẹ̀ approve irú lóònù bẹ́yẹn tí bá ṣe pé ká wọ́n wọ́n á ń tiwa sínú ti ara ẹ̀dẹ̀ ìdúrà dáradára yẹn sínú bondage ni àwọn kan má bàa nínú ẹ̀. Hmm. Elédùmarè á kó because dark dark force là ń bá jà and I don't think a lot of people know dark force wọ́n ti rí bàbá professor Akintoye wọ́n ti rí fún bọ̀ tipẹ́tipẹ́ wọ́n dẹ̀ mọ̀ pé history ni that is the reason why tí wọ́n ṣe target the history that particular history nínú mm. Hmm, because òun education history yẹn ló máa jẹ́ kí iye wa sọ jì wọ́n yọ kúrò wọ́n block ẹ̀ nínú curriculum hmm. so òye òun ni ẹ̀jẹ̀ òun ni iṣẹ́ tẹ̀ ń ṣe la fi mọ rírì ẹ̀. ṣé mọ̀ pé bàbá Kítóyè according to what i'm reading here àti nineteen seventy eight lọ ti ń skẹ́ẹ̀chì ìwé afẹ́kà yìí táwọn máa look into it nineteen seventy eight nígbà tó bí mi that's about forty four years ago. My objective in writing this book is to place in the hands of the Yoruba people in the hands of the student of Yoruba and African history, in the hands of the general reader A lucid account of Yoruba history using the product of the latest research on the subject. 44 years ago, thereabout. wọ́n ni àwọn náà ṣe ń gbé gbogbo gbogbo ìgbésẹ̀ tó ń gbé yẹn àwọn forces yẹn ti rí because kínní ni ìbá dàbí bíbélì àti koran fún àwa yìí gbà hmm. òun dàbí manua ẹ bí ẹ bá ra oògùn sìn ẹ láti ka manua ẹ hmm. manua ẹ ló máa sọ bí ẹ ṣe máa lo dosage tẹ máa lo hmm. and this is exactly what Quran and Bible is so ìwé ni ìbá dàbí bíbélì àti Quran àwa Yorùbá tá a máa fi sọjí wọ́n ti rí wọ́n ti rí ahẹ́ wọ́n rí bàbá pé bàbá ń bọ̀ wọ́n rí bàbá yìí kó ń bọ̀. I won't, I won't, mm-hmm. I won't disagree. I uh-huh. won't disagree. Ọlọ́run àpò tó. Ẹ crown Baby, uh, very beautiful name there, uh, and those of you that are joining us tonight. Uh, I'm just going to read a prefix of the book like I said, uh, I would start dedicating my time, uh, you know, so that uh, we will catch up as quickly as possible. Like I said, uh, you know, we could do two hours on the straight and we'll just read the book, and that way, uh, Ali car two hours. Then I'll have that call so that Ali were interactive, and then we will just lock it there. And um, all my videos, uh, I don't leave them on the social media because I don't trust any of this platform. And I can wake up one morning and I might realize that all the videos I've done. So every night, if I I download my video down and I store them into my own personal archive, which I have here with me. So that uh, I can more, you know, because I remember that when we started, uh, they took away my Facebook. I think one of my YouTube was taken away. So we can't take any more chances because we are spending hours and so far on my youtube we've done about 6,000 or thereabout videos in the last three years so the last thing we want to do is allow this history to go away from us you know which we cannot afford so that is why it's not going to be easy yes we've done about 6,400k videos in the last three years and that is a lot of information that will be useful for the next generation to study for another generation and generation ẹ káàbọ̀ sórí ètò ẹ̀gbọ́n mi àbáyọ̀mí ẹ káàbọ̀ sà. ẹ kálẹ́ bros ẹ kálẹ́ sà. ẹ ẹ rí wàhálà yín ò ní já lásán. agbára Ọlọ́run wàhálà gbogbo ò ní já sásán. wàhálà gbogbo ní wa Ọlọ́run àwọn wá sí ọ̀ṣẹ́ rí faith tèmi àti tí mo believe àti explore all possible means. Hmm. báyìí tẹ bá dẹ̀ wo gbogbo àwọn bí tá a sọ pé ó ti pé ó ti pé ó ti pé ó ti pé sẹ́yìn yẹn ẹ̀wọ̀n àwọn náà ti pass through gbogbo stages yìí tá a pass through lọ́wọ́lọ́wọ́ yìí. but nǹkan kan táwọn èèyàn kan tí wọn kì í fẹ́ gbọ́ tí ò dẹ̀ lè ṣe tí kó má ṣẹlẹ̀ gbogbo nǹkan ni sùúrù máa ń yanjú máa ń sọ fún àwọn kan bí báyìí sùúrù sùúrù máa ń yanjú nǹkan o but àwọn nǹkan wà tí sùúrù ò lè yanjú tó jẹ́ pé gbà tó ló máa yanjú ẹ̀ tó máa yanjú tó máa yanjú ẹ̀ nìyẹn because gbogbo tá a sọ yìí tẹ́ bá wo situation nàìjíríà yẹn ó wà ó ti sóòwò clearly jù pé àwọn ẹ̀yà kan wà more more more favour ju àwọn ẹ̀yà tó kù lọ kò dẹ̀ lẹ́kìn ṣèdí ní ìpínlẹ̀ ló ti rí bẹ́ẹ̀ mo ti hmm. gbọ́ so many documentary that was a man bàbá ẹ̀ was the one of the first set of trained pilots at the eh, Nigerian Defence Academy the man as at that time tí mo wo documentary yẹn the man was eighty eight years ní time yẹn ó sọ pé lóru ọjọ́ kan wọ́n kẹ̀lé jí àwọn pé everybody from southern part of Nigeria hmm. Igbo pẹ̀lú Yorùbá bí wọ́n kàn discharge everybody pé káwọn máa lọ pé àwọn dẹ̀ the best student láàrin wọn nígbà yẹn so kí ni yóò ṣẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ náà hmm. kò ṣẹ̀ṣẹ̀ ṣẹlẹ̀ ìdí ló very long time and tí o bá sì rí bẹ́ẹ̀ yẹn tó máa ń tẹ̀ tó lè tó lè tó lè ó lè kíá àwọn western world náà ní pé àwọn western world yẹn lágbára o bí o ti sùn jẹ o ọtí hmm. tó lè kíá àwọn jù ni pé kékeré yẹn tó bá dé gbà á kó ẹgbó tó tẹlẹ ní Sudan lẹnu jẹta ń sìn ẹgbó kékeré yẹn bó lè dédé tẹlẹ ẹni pé àwọn forces yẹn irin yẹn kan irin tó jẹ pé irin méjèèjì ló tẹ irin yẹn gán sì ń gbóná gán sì ń gán tí ò ti tẹ gán dáadáa ẹ mọ̀ pé former president àti deputy yẹn ni wọ́n ní ni wọ́n ní ìṣù àwọn méjèèjì ò gbà fúnra. àwọn méjèèjì ló ń bára àwọn méjèèjì ló ń bára wọn jà. ẹ̀wọ̀n fífẹ́ ẹ̀wọ̀n fífẹ́ target o ti fight from left to right. bẹ́ẹ̀ni lórí ìlú. bẹ́ẹ̀ni. so àwọn náà kó tó di pé irun tó ṣẹlẹ̀ lọ́tọ̀ wọn ní ìjẹta yẹn kó tó ti generate irun kan yẹn àwọn náà ti lo means of dialogue wọ́n ti lo means of so many the consultation everything tẹ láwọn tí wọ́n dá wa dúró iṣẹ́ tí ọlọ́run bá dé la ilẹ̀ nàìjíríà kọjá àwọn èèyàn mọ èdè yẹn níjọ́ tí mo dún máa ń sọ ìkan bẹ̀rẹ̀ lọ́ọ̀mí pé kí n kí èdè tí máa ń sọ yìí pé ọlọ́run àwọn ọlọ́run ti gbọ́dọ̀ láti kan kọjá wọn tọ́lọ́ máa máa kọjá níbi kan pẹ̀lẹ́jẹ̀ ni ẹ̀jẹ̀ ni àwọn kan wà tó jẹ́ pé wọn kò sí wọn ò lè bọ́ láéláé àwọn politicians wa especially àwọn Yorùbá politicians yẹn ikú nìkan ló lè gba aṣọ lórí ewúrẹ́ hmm. ẹgbà mo ti sọ fún yín hmm. ikú nìkan ló lè gba aṣọ lórí ewúrẹ́ tí irú nǹkan yẹn tí ò bá tẹ̀lẹ̀ tí wọ́n rí báyìí kétékétékété báyìí pé a ah, ẹni yìí wọ́n ti sábàlẹ̀ ẹni báyìí wọ́n ti sábàlẹ̀ ẹni báyìí wọ́n ti sábàlẹ̀ ó dẹ̀ ti gbàtà ní déédéé yẹn because we can't continue this way. bí ẹ̀wọ̀ hospital ẹ̀wọ̀ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ hospital ti Fáyẹmí náà sí. mo ń wo àwọn kankan náà lórí social media kẹ̀kẹ́ náà tẹ̀kùn náà bíi plan. ní Ogun State bẹ́ẹ̀ni ní Ogun State. ní Ogun State for God for God's sake. Hmm. the western world wo lẹ ti rí lẹ ti rí fún àwọn nǹkan yẹn. ibi hmm. kan máa fi kẹ̀kẹ́ náà tẹ̀kùn máa ṣe eh, ambulance àwọn pípù yìí wọ́n ti sùn wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti báyé àwọn èèyàn jẹ́ débi pé àwọn èèyàn ti rí nǹkan tó jẹ́ pé wrong thing tó ti dàbí right lójú wọn wọ́n ti rí crime wọ́n rí crime wọ́n rí crime bíi something that is not ẹ tí ò ti tí ò ti crime rárá ẹgbẹ́ ẹ̀ tí mo sọ. Hmm tó lè tó máa máa either with the backing of one of these western world power tó jẹ́ kó máa negotiate pẹ̀lú wọn tó máa wá bá wa yanjú ọ̀rọ̀ ti nàìjíríà yẹn ẹgbàá mo ti sọ fún ẹ lọ kọ́lẹ̀ mi ò ní sọ thank you so much. Um, because we are almost 12 minutes, thanks so much for our callers tonight. Uh, we don't normally want the program to go over three hours. Uh, we will discuss, you know, very well on this book. I can assure our listeners. Let me read the prefix a little bit. Uh, but I just picked this up. Uh, somebody just sent that to me. Osibajo, replace state of origin with certificate of residence. Osibajo tells the federal government. Uh, we will treat that uh, you know, maybe tomorrow is too late now to do that. Uh, we'll treat that tomorrow. Like borrow long, long, uh, let's just read a little bit from the book of uh, Professor Adebanji Akitoye. Uh, and I, I might not be able to take any more calls, uh, so let me take off the Wi Fi on the phone. Um, my objective in writing this book is to place in the hands of the Yoruba people in the hands of students of Yoruba and African history. Let's blow it up a little bit. It's a bit tiny. Yeah, split it up. An African history. And in the hands of the general reader, a lucid account of Yoruba history using the product of the latest research on the subject. Written such an account has been far from easy the volume of research on the subject is large and continually growing and many partly unresolved issues of fact and interpretation litter the field. Therefore, the urge for me to write an account addressed only to academic historians, my own colleagues, has been very difficult to overcome. I can only hope that I have overcome it to some extent by, by, among other things, trimming down on the more difficult controversies as well as the complex cross-referencing and footnoting that might distract the general reader and that the volume that has hereby resulted goes a long way to fulfill my objective. With the, with a population variously estimated at between 30 and 40 million, the Yoruba are perhaps the largest single ethnic group or nationality in Black Africa. Moreover, their history is one of the most researched and analyzed of any people in Africa. For this latter fact, there are various reasons, of which one is the traditional structure and the consequent historical consciousness of the Yoruba society. Another is the high level of literacy among the Yoruba people today. And yet, another is the growing importance of the Yoruba studies in the overall spectrum of African and Black studies. The Yoruba were the most urbanized people in the history of the tropical African forest land, having largely lived in the war cities and towns since as early as the 11th and the 12th century. In those towns and cities, they evolved a sophisticated monarchy system of government whose government elite established detailed institution and process for preserving society history and passing it on. A circumstances that has both encouraged and facilitated the study of Yoruba history in our times. Then, since the beginning of the 20th century, the Yoruba have invested more in education than any other African people, and by the end of the 20th century, were widely regarded as the most literate, literate people in Africa. A significant consequence of this growing literacy has been that much indigenous effort has gone into the writing of Yoruba history, venturing into written reconstruction, reconstruction of the past began as soon as there were some literate Yoruba in the 19th century. Then it flowered vigorously in the course of the 20th century, and it has been augmented by contributions from many professional historians, indigenous and foreign. Finally, to the black people in general, and especially to the people of the black African diaspora in America, in the United States, Brazil, Central America, Cuba, Haiti, Trinidad, and other part of the West Indies. A knowledge of a Yoruba history has been growing in importance. This is not merely because of the size of the Yoruba population, but also because of the high level of civilization attained by the Yoruba people in the past, the growing knowledge of Yoruba contribution to black cultures in the New World, the continued dynamics of Yoruba civilization in the modern times, all of which have attracted increasing interest into Yoruba research. The present book is an attempt by students, teacher of Yoruba and African history to synthesize for popular education the data that has become available to us on Yoruba history at the beginning of the 21st century. It is a product of my lifelong participation in the development of the Yoruba and African history studies in universities in Africa and United States. I offer it in the humble hope that it will contribute something to the growing knowledge of Yoruba history, in particular the history of Africa and the black people in general, that it will provoke further interest in Yoruba and African history. And above all, it will increase the Yoruba people love of romance with their impressive and fascinating heritage. Because most of the Yoruba people have lived in the modern country of Nigeria since the beginning of the European imperialist rule over Africa in the early 20th century, there now exists a tendency to write of the Yoruba as if they're entirely a Nigerian people, to the dismay of those who are now citizens of the Republic of Benin and Togo the Yoruba people and the country are split by two international boundaries and while the largest portion is to be found in Nigeria, some substantial parts are to be found in Benin and Togo. This book presents a history of all Yoruba people. Finally, I have added somewhat novel dimension to the perspective of this work. As Professor of African History at Obafemi Awolowo University, Ile-Ife, Nigeria in the 60s and the 70s, I designed and taught an introductory course in African American history. And during a sabbatical in the United States, I worked with others to establish an African and American Af African American Studies program at the University of South Florida in Tampa, Florida. Later, when I served as the director of Institute of African Studies at the Obafemi Awolowo Universities in the late 70s, we initiated some programs on African diaspora in the America, Americas as an integral part of our multidisciplinary approach to African studies. All these stemming from a belief that a study of the experience of Africans transplanted to the Americans in the era of Atlantic slave trade needs to be seen by scholars and peoples of Africa as part of African experience in general. In recent years, happily considerable advance have been made worldwide in the study of African diaspora in the Americas. Since the 90s, the study has moved beyond the computing of numbers of Africans transported to Americas and beyond the impact of American slavery on enslaved Africans. It is deepened to include studies of the contributions of transplanted African heritage to the evolution of African American and American cultures. In the context of this deeper approach, much light has been thrown on the contribution of the Yoruba heritage, in particular to the development of cultures of the African diaspora in Americas. People of Yoruba descent and the heritage of Yoruba civilization constitute a very significant component of African American cultures in most part of the Americas. Therefore, I have ventured to include a short chapter on the history of the Yoruba diaspora in America in this book to highlight the unavoidable continuity between the history of Africa and the history of African diaspora in the hope that the Yoruba people in the West African homeland will become more actively interested in the history of their people across the Atlantic and in the hope that the black people in Americas will become more proactive in searching and proudly interacting with the African root heritage. December 2008. So we're going to be taking more of this book uh, in the due course, uh, but tonight uh, this is how far we can go. I'm going to share the link uh, you know, of the Koiki Media for those of you that might want to go and download it and keep it as an archive, a eh, downloaded, eh, eh, a ẹ you know, sínú system yìí ẹ jẹ́ káwọn ọmọ yín All this is part of what we can continue to educate, especially the younger generation that wants to die for Nigeria. Nigeria is not worth dying for. My name is Olawale Koiki. Uh, Mokibi, kí gbogbo alẹ́ nǹkan sí gbogbo ibi tí ẹ ti darapọ̀ mọ́ wa, mo kí ìyá wa ọláṣadé òjò ọmọbọlájí abdullahi mo kí yín ọyáwá ọlájúre kókà mo kí yín ẹ jẹ́ sáré share uh, the whatsapp link and see uh, the platform the mixlr and then we start winding down it is now coming up to just one minute before uh, you know midnight as we say uh, thank you so much as we always say in Nigeria never, never happened to any one of us. Uh, but one thing also, uh, if you still believe in Nigeria, I hope Nigeria will not come to you. Nigeria is not working. There's a lot of problem in Nigeria. This problem is man-made. We can also resolve them as man-made. Nobody wants a war to break in Nigeria, but uh, with things as it is, with a lot of uh, different infractions, different conflict, different people asking for different things. Eventually, if we do not end Nigeria, Nigeria might end up ending us. And it is either we end Nigeria peacefully or it will go boom. And that is something that is unavoidable. I don't know when and how all this is going to play out, but one thing I can tell you is If you're looking for a job in 2023, forget it. You will not get that job in Nigeria today. That's number one. Mo kí àwa tèmi tèmi, mo kí uh, And I guess this is the yeah. And this is what I'm looking for. Let's get the link up and running. and Send a sound to her. But wà on Facebook wa as well, so ẹ̀yin ti Mix LR. That is it there. I hope you can be able to connect with that. Uh, like I say, you will just be there in that chat group. Nobody can post anything there. It's just for our own to communicate with you. Nothing more than that. And that is all about it tonight. Okay, kí gbogbo ọlẹ́ǹkan sí Oòduà gbé wa kò be gbé ọ̀dàlẹ̀. Ó bá jẹ́ mi náà ni ọ̀dàlẹ̀ nú iṣẹ́ ta gbé dání. Gbogbo tó jẹ́ ọ̀dàlẹ̀ bá ń rí tí wọ́n bá rò lọ́kàn ẹ̀ ẹ̀ kó bá mi kó bá gbogbo àwọn tó yí mi ká. Ọtí ìbàdàn kì í ṣe ọ̀dàlẹ̀. I care less about anything that you say. I care less about whatever you're planning to do, whether it's good, evil, or bad. And one thing is, like I always say, in three years, I've never dreamt of anything. I sleep without worrying myself too much. Um, again, for those that are pé Yorùbá nation a bọ́ Like I said, pray for Tinubu first. His health is not very good pray for him first, okay? So that by the time you start the government, I'm sure after six months, a lot of you will start complaining because the workload, the problem in Nigeria is far beyond his head to carry. He just want to be there and that's all. Nothing more than that. But individual, you will continue to suffer until you will come back and start asking, Ibola Bashede, anything that's supposed to it's not compulsory you can wind down but I ọ̀nà no wa àwọn already dẹ́ni we will continue to use our media twenty-four seven to push out message information that will be of benefit for the movement. Uh, we don't endorse any bloody bastard Yoruba politician, whether they are Peter or B, whether they are Labour Party. Gbogbo àwọn yóò tán pariwo lórí Twitter for most time You're burning yourself. You're just going to burn out. Uh, David Odoye is already burning out because they've taken him out from Twitter. Uh, he might come back, I don't know. Uh, Lino Oduala is there. They're all shouting, Peter Obi, Peter Obi. Peter Obi is as a criminal as Atiku because he was part of them up till 2019, even up to about just last year. The only thing is he couldn't get a ticket on PDP and he went to bring some party that has already gone to dustbin and everybody thought a movement. One thing is, Peter Obi is not a movement, he's just the agent of the Western world. We know that, he knows that, he can deceive you, he cannot deceive somebody like us. Atiku is as a bomb bastard as any one of them. Atiku become the president, he's going to sell you out. And the drug baron, the Tole Tole, Tinubu, is not going to do anything for you. You don't like me calling him that name. Okay, sorry. <laughs> Mukiba Baba Gani Ada, mo kí ọgbà ẹ̀wọ̀n ẹgbẹ́ APC mo kí àwọn Àgbẹ̀kọ̀yà but I can't go without saying uh, Ìgbòho Òòṣà ìmọ́lẹ̀ tiwa nìyẹn uh, ànábì tàwa nìyẹn a máa nífẹ̀ẹ́ kò ní tó bá ń dùn yìí Òòṣà gbọ́n kò tẹ̀ jáde kò represent wa. bàbá Akíntóyè mo sọ fún pé ẹ láwọn ẹ ní mídíà tó dúró tán dáadáa ẹ yẹn fọkànbalẹ̀ ẹ pàdé mi lọ́la lágbára Elédùmarè ọ̀rọ̀ yẹn la máa sùn and let's just listen to Jẹ́kọ́mọ̀ and then when I come back we play the anthem and we call it ètè mo kí gbogbo alẹ́ kan sí o do agbé gbogbo wa kò ní gbé ọ̀dàlẹ̀ and as we leave you in the hands of a gbogbo ohun gbogbo ó ń dùn olúkálukú lọ́kàn ẹ̀ tó bá jẹ́ Yorùbá nation wọn ló ń bẹ̀ lọ́kàn á bọ̀ sí ni. Bo pomaga to jak on czuje. No to będę ale Instagram i rest of the platform. Eh, damage I don't know say you do with me. Social media that my brother in America. Agbega, Agbega. begun. share.

and all our silent listeners bye for now. torí kò sílùú mìíràn. so funny. You come with nothing. Then fight for everything. And later, leave everything and go back with empty hand. Hmm. God is powerful. Koike Media bringing the world closer to your doorstep. It's now 19th of April 2023. Good Gracias.